ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà. ọ̀rẹ́ ọ̀rẹ́ mm. ọ̀rẹ́ ṣì wà. ọ̀rẹ́ ṣì wà o. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà. bomi fún mi bomi fún ọ. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà. alábàásọ. ọ̀rẹ́ ọ̀rẹ́ mi o. ọ̀rẹ́ ṣì wà. alábàásọ. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà. ọ̀rẹ́ ṣì wà. tí kì í ṣọ̀rẹ́ òjò ọ̀rẹ́ ṣì wá bí kì í ṣọ̀rẹ́ ẹnu ìmùlẹ̀ ọ̀rẹ́ ó alábàásọ ìmùlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ni. báralẹ̀ ni bá ń lẹ̀ kòkòrò tí ó dáa. ó dákàlẹ̀ sọ bóró wọn torí pé a ò ní ìbàdàn. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì bá ọ̀rẹ́ rẹ̀rẹ̀ ò ní jà nínú mi. ẹ bá pẹ̀ka roko kó tó di igi ńlá o. àníkẹ́ màmá kí ló ṣẹlẹ̀ àníkẹ́ ibo ló wà ń lọ báyìí ní sí ẹni kò ṣe sùúrù kí ló dé ẹ́. mo ń pè ẹ́ mo ń pè ẹ́ ò dá mi lóhùn níbo ló fìbínú lọ. màmá ara ẹmú ni mò ń lọ mo fẹ́ fi yẹ pé ilé máa sóúnjẹ láràárọ̀ torí ọkọ kó a máa gbọ̀dọ̀ ọ̀rẹ́ lọ kó má jẹun. wo ṣe sùúrù mi tọrọ gbede yìí a máa ná sùúrù sí ni o má jẹ́ ká fi wàdùwàdù rẹ dà lórí ikọ o níbi tọrọ ìgbede yìí kì í ṣe ohun tá a fi wàhálà àbágídé àbí nǹkan kan a máa fi sùúrù yanjú ẹ ni. wa ojú yín gan ni mò ń tì tẹ́lẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ máa ti fi wàdùwàdù ré gbogbo nǹkan kó lórí ikọ̀ àti sọ́jà máa máa ti jà ojú yín mò ń sí o bí mo dẹ̀ ṣe lọ lẹ́nu báyìí sí <laughs> wàhálà ńlá ni màá lọ dálẹ̀ màá jẹ́ kó yé wọn pé má fọkọ mi dáàlà ìjọ kan ni èmi ló mọ kó tún ṣẹlẹ̀ mọ́. ojú mi tó ń tì yẹn náà ni kò tì sórí ibi tọrọ gbede èmi ò ní o má lọ ṣùgbọ́n tó bá dọ̀hún mo fẹ́ kó fi sùúrù sùúrù òní kò fi yanjú ẹ̀. mo ti gbọ́ yín nǹkan tó bá gbé wa ni màá gbé fún wọn báyìí la bá mi kúrú màá bá kúrú mo bá mi ga màá bá ga ẹ wo màá mú àyè látàrẹ mú báyìí màá fi ṣe pàṣọ ara wọn ẹ̀yin gan ẹgbẹlẹgbọn. ẹ wá wá wá àdìkẹ́ ohun tí mò ń sọ nìyẹn o mò ń sọ fún ẹ pé kó ṣe sùúrù o èmi ò fẹ́ wàhálà mi ò fariwo o. sùúrù ni kò fi yanjú ẹ̀ mò ń sọ tèmi o mi ò fẹ́ wàhálà o jẹun. wọ́n ń jẹ. a ò jẹ. wọ́n ń jẹ díẹ̀ díẹ̀. àyẹ̀ ń já. wọ́n jẹun tán wá kí ẹ mọ́lẹ̀ ní ayò kí n nà ẹ bí ẹ máa kú ó mọ̀ pé ẹni tí wọ́n bá fẹ́ pa jẹ yóò kọ́kọ́ bọ tí ó yìí ó ni mm. màá nà ẹ bí gbé mi mọ̀ ẹ rí. ọ̀sọ̀ wo àrọ̀ ọmọ yìí tí mo kó fún ọ lánàá mm. Mm. tí mo kó fún ọ sájẹ ń yó. bí a lójú àlá rẹ. ọ̀sọ̀ wo àrọ̀ ata ìta ní súlẹ̀sù. wọ́n lè dá ní ẹni tó jà tàbí yẹpẹrẹ ni. ẹbí wọn pọ́ ọ́n já tó ẹni. àbà bọ̀dá rẹ̀ mọ̀ bọ̀dá rẹ̀ mọ̀ Ah. mo ṣoúnjẹ lẹ̀ fún ẹ ńlé láàárọ̀ ó sì kúrò lé o jẹun wọ́n sì wí bẹ́ẹ̀ wọ́n níbi tó máa wà rẹ mo dẹ̀ bẹ́ẹ̀ ń bẹ̀ àbà kódà ẹ̀yin inú ẹ̀ wo oúnjẹ tẹ́ ẹ gbé wá síwájú yín oúnjẹ tí mo sè ń lé ó dáa ju ìtẹ́ ìjẹ yìí lọ àfi kó máa bọ̀ ń bí láràárọ̀ ṣá tí o bá ti jí báyìí àfi kó máa bọ̀ lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ kí ló dé. Ah, kì í jẹun nílé láàárọ̀. kì í jẹun. ṣé ń gbàwẹ̀ ni. Ah, èmi ò mọ o. ìrẹ́mọ́ máa máa rẹ̀ mú mi jèrè irú kàtìkàtì wo rèé débọ́lá ó jí kó e láàárọ̀ kùtùkùtù ó ní jẹun ó mọ̀ bọ́n bí ó wà ó dẹ̀bi tàyà ká oúnjẹ tí n bá tilẹ̀ wàá máa jẹ orí bó ṣe ra mọ́wọ́ bó ṣe ra mọ́wọ́. ó fi mí lẹ̀ jẹrẹ ah, ó mọ̀ kò sí tí ó máa ń du obìnrin pàápàá aya lọ́ọ̀dẹ̀ ọkọ ẹ̀ kó ti ṣe wàhálà kó gbóúnjẹ kalẹ̀ kọ̀kọ́ máa wà jẹ́ a kò dáa kò dáa ìbínú burúkú ni máa fà. àrẹ̀mú wọ́lọ́kàn wí báyìí àwọn ah, ah, ọmọ bí a ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ o sì mọ bá a ti jọ ọmọ sí i tí n bá ti jí láàárọ̀ báyìí ọkàn mi mọ́ lọ sọ́dọ̀ ẹ̀ ni bí kí sámọ̀ rí ọ kí n mọ̀ rí ọ ní mọ̀ sí mi kí sẹ́jọ́ mi náà. Ah. ṣé kò yẹ kó ti yọ pé o ti da eh, aláya lọ́ọ̀dẹ̀ báyìí kí gbogbo kó ti yẹ kó ti máa yàtọ̀ díẹ̀díẹ̀ ẹ̀hún wo aya mi má bẹ̀ n tó sọ yé mi ṣé o mọ̀ pé kékeré la ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ kékeré báyìí ni gbogbo tá à ń sì máa ń ṣe náà òun la sì ń ṣe náà òun ló ń mu ó ti gbàgbé pé òun ti di aláya lọ́ọ̀dẹ̀ o èmi o èmi sì mo sì ń ja káàkiri ní ohun tí là á lọ́dẹ̀ mo jẹun lé láàárọ̀ o ti gbọ́ o gbọ́ ẹ ti yàtọ̀ o. ẹ wo bọ́dà rẹ̀ mu èmi ò fẹ́ dá sáàrin ọ̀rẹ́ méjì torí mo ti mẹ̀ méjèèjì pọ̀ kí n tó fọ́kọ mi mi fẹ́ dá sí kọ́ máa ní bóyá mo fẹ́ bọ́ fẹ́ dàárín ọ̀rẹ́ méjì rò èmi ò sí ń ṣèyàwó tí ń dàárín ọ̀rẹ́ méjì rò o àmọ́ tèmi rèé o tẹ̀bà ti fẹ́ jà bó bá ti di láàárọ̀ ẹ máa wí fún pé kó jẹun tèmi láàárọ̀ kó tó kúrò nílé. lọ́dọ̀ ẹ. bẹ́ẹ̀ ni bó bá wá dọ̀sán mo yá fi ẹ̀ fún yín kó jẹun lọ́dọ̀ yín. lọ́dọ̀ mi. Hmm. tó bá wá dalẹ̀ kó wálé kó wá jẹun kó sì sùn. lọ́dọ̀ tiẹ̀ náà. Hmm. ẹ ṣeun ìyá mi ẹ ní dààmú ṣẹ́rí bí ò ti ẹ̀ fẹ́ jẹun tọ̀ fún ẹ má fi ti bí dùn. kí ni lè fi dùn ṣáà ti jẹun. <laughs> ẹ ṣeun ẹ ṣe àyà dáadáa yìí kí ló ń ṣe. àníkẹ́ mọ̀ bínú mọ bínú ìyàwó dàkú sànú. ẹ wá mọ ẹ wá mọ ẹ wá mọ jà. lẹ́yìn méjèèjì bá sọ lábẹ́ gé mọ bínú ayé àmì àná. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá. débọ̀lá ọ̀rẹ́. wọn náà mọ̀ pé ògiri létí ènìyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ní dáká finá sórí òrìlé sùn ó jẹ́ ní tètè máa wá lọ. èèyàn wọn náà mọ̀ pé tí n bá ti rí ọba yìí kí wù mí kọ́ ọ lọ ìbànújẹ́ ọkàn ní sì mọ́ jẹ́ fún mi gbogbo ìgbà tí n bá rántí pé kì í sọ̀dẹ̀ mi lọ́wọ́ àyìn mo mọ̀ fẹ́ràn rẹ pọ̀ ó wù mí gan-an ni. Adébọ́lá tèmi nìkan lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi èmi náà sì nífẹ̀ẹ́ rẹ̀ àmọ́ aṣọ ò bọ́ ọmọ yẹn mọ́ ọmọ yẹn ti rìn ìhòòhò ọjà ó jẹ́ ń tètè máa wá lọ nímọ̀ yọjú sí ọ níbi tá a ti máa ń pàdé. ó dà kò burú tó bá yẹ kó bó ṣe fẹ́ nu ìmọ̀ hmm. retí rẹ̀ ti bí lákòókò tá a mọ pàdé náà ní mọ retí rẹ. ìyàwó lé o ní ìṣìná bí ó parẹ́ àgbọ̀kọ ìyàwó lé o ní ìṣìná bí ó para ẹ̀ ò gbọ́kọ. ọ̀rẹ́ ṣì wá. àrẹ̀mú ọ̀rẹ́ rẹ̀ ọ̀rẹ́ ìmùlẹ̀ nìyí rẹ̀ a sì ti jọ ń bára wa bọ̀ ọ̀nà ti nà ẹnìkan ò sì lè yà wá yé béèyàn bá sì gbìyànjú kó wọ́n yà wá yóò forí ara ẹ̀ kó ní o. àṣẹ mo ṣàṣẹ sí i. Hmm. a sì jọ pẹ́ fúnra wa ní. <laughs> nítorí pé kò sẹ́ni tó lè yà wá hmm. ẹni bá wa ń gbìyànjú ẹ̀ láti yà wá a forí ara ẹ̀ gbé. yóò forí agbèrè gbé. <laughs> Débọ́lá àwọn bàbá wa bọ̀ wọ́n ní a rẹ̀ ní bá rìn ká má tó rẹ̀ ní bá sọ òótọ́ ọ̀rọ̀. àbẹ́kọ̀ bẹ́ẹ̀ni. kànga tó ń fa mí nú ẹ̀ mo fẹ́ kó o jáwọ́ tó tó o bá kó nú kànga o kò sẹ́ni tí ó yọ ọ. àrẹ̀mọ́ ọ̀rẹ́ mi kò làákàyè èmi náà mọ̀ pé kànga ń jìn ẹ̀rù sì ń bà mí láti kó sí i ṣùgbọ́n. adébọlá kí tún ní ṣùgbọ́n o ti ní kànga ń jì ẹ̀rù ń bà ẹ́ láti kó sí i kí ló wá ṣe létí kànga kí ló ṣe létí ẹ̀ àbí àwọn arúgbó ló wà lẹ́nu olè tí wọ́n ká mọ́ lọ́wọ́ nínú oko lóko ṣé wọn bá ba rẹ̀ ló gbé kòkó síbẹ̀ ni ẹ́ dá mi lóhùn wo bí ibi tá a bọ̀ rẹ̀ wá dé ó jẹ́ kíní kan ti yé ọ pé tó bá dé báyìí ó dé bá mi ni àbùkù tó bá kàn ẹ́ yóò kàn mí o nídìí èyí yàwó ọ̀rẹ́ làákàyè ń bẹ inú ọ̀rọ̀ kan ṣe ìdí tí mo sì fi yàn láàyò láàrin àwọn ọ̀rẹ́ wa lọ tó fi jọ́ rẹ̀ múlẹ̀ ni àmọ́ bó ti wá sọ yìí mo ń ṣèlérí fún ọ àtúnṣe ọ wà àwọn ṣàtúnṣe. ó dá ẹ lójú. Ah, ah. ìmúlẹ̀ mi wọ̀ ìwọ lọ sọ. àṣewárí ní ìtò ti jẹ́ kàn mí ó balẹ̀ báyìí hmm. èmi náà wàá fẹ́ ṣe ọ̀rẹ́ sọ̀rẹ́ dáadáa fún wa gbogbo ẹmu tá a mú bí lónìí èmi àrẹ̀mú ni màá sanwó ẹ̀. <laughs> irọ́ ni o bẹ́ẹ̀ ni àrẹ̀mú. o sì sọ jáwé gbowó tí mo kó sí ọ lápò náà ló tún fẹ́ àbí. yóò pariwo pé gbogbo aládùúgbò irọ́ kò sí wọn lápò. ààrẹ wọ òun ló wọ òun lọ tí kì í ṣọ̀rẹ́ òjò ọ̀rẹ́ ṣì wá tí kì í ṣọ̀rẹ́. bàbá wa ẹ rántí ojú mi mọ́. ìmùlẹ̀ ọ̀rẹ́ èmi ni nọ́ọ̀rùn mu tójú mi fẹ́ fọ́ tẹ́ ẹ bá sanwó lọ́dọ̀ ìyá alágbóńsálẹ̀. náà náà. Ah, ah, ah mo ti rán ah ọkùnrin ti dé àlàáfíà lọ̀rọ̀ lóòótọ́ ah ló ti ṣẹ́gun náà rè. ìlera lọ̀rọ̀ lóòótọ́. mo ní ìfẹ́ mi mú rẹ. àìdúpẹ́ ara ẹni mélòó mélòó mọ̀ ṣe jẹ́jẹ́ dákun o. lọ́rùn kì í ṣàìsàn gidi àmọ́ àdúpẹ́ pàwọ́ àti ẹ̀ ní ṣe kékeré tá a ṣe. Ah, ah. ẹ ra bàbá wa o ìyá irú ẹ mọ̀dọ̀ wọ́n ẹ mọ̀dọ̀ wọ́n látẹ̀lẹ̀. adúpẹ́ adúpẹ́ ilé ńkọ́. ẹsẹ̀ ọjọ́ ẹsẹ̀ mo dúpẹ́. bàbá ẹ jẹ́ kí yín ẹ jẹ́ dúpẹ́ ewúrẹ́ wọ̀ ní gbàgbé léèrè ẹ bẹ́ẹ̀ làgùntàn wọ̀ sí ní gbàgbé léèrè ẹ pẹ̀lú ẹni tá a bá wá ṣe lóore ẹgbẹ̀fà tí ò dúpẹ́ ó bẹ́ gidi ní ègbèje ní bàbá. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìyá wa wọ́n bá làá dúpẹ́ mọ́ bí wọ́n bá la dúpẹ́ mọ̀ àwọn bàbá wa sì bọ̀ wọ́n ní ayé lájogún ọ̀rẹ́ bọ́ọ̀rẹ́ bá kú ogún ọ̀rẹ́ ọkàn wa mọ̀ nígbà ọlọ́run tún wá ṣe ẹ tún wá jọ̀rẹ́ ìyàwó mi àníkẹ́ bí n bá ṣe ẹlòmíì ó ṣe bàbá wa ẹlòmíì ó ṣe lóòótọ́ ẹ wo orú ọ̀tọkọ̀ mi bá ṣiṣẹ́ ní níjọ́sí ìyí iṣẹ́ tó ṣe wọn ò fún lówó wọ́n tún dùn ràn lè mọ tí ìbá wa aṣọ pẹlọpẹ yín tó yọ ọkọ mi nù ṣòro ibo làbá fojú sí báyìí. àmọ́ síbẹ̀síbẹ̀ náà ká tún fọpẹ́ fẹ́lẹ́ dùà ó ti dọkọ yín láre ní ìsìn àyè tọkọ yín wà ojú ti tẹ́lẹ̀ lọ kódà ojú tán dúnrún mọ́ lọ àbí. ẹ ṣeun bàbá wa tí ó bá ń ṣọpẹ́lọpẹ́ yín ibo la bá fojú sí ẹ ṣeun gan ni. ìyá wa kásáwọn dúpẹ́ fọ́lọ́run ni. ẹ ṣeun ó dáa ìyá o yọgbọ ó. Adúpẹ́ Adúpẹ́ ìyá mi èmi ló dé tẹ̀yìn ronú bí àníkẹ́ bóun bá tiẹ̀ mọ̀ bẹ́ẹ̀ mọ̀ kí wàá ló dé tẹ̀yìn sọ̀rọ̀ báyìí. Adébọ́lá hmm, hmm, hmm, tí n bá sọ wípé iná ń jó lórí omi ìwọ sọ fèmí pé kí n lọ kérú ẹwà ìrírí náà sì ń pè lágbà o torí owó tí wọ́n rí lọ́wọ́ ẹ̀ náà ṣe ń ṣe dànsákì fún ẹ èmi ò sọ wípé àrẹ̀mọ́ ò kì í ṣọ̀rẹ́ ẹ o ṣùgbọ́n tígi bá dá gbogbo ẹ̀yà fò lọ ni tí ó mọ̀ ni. ọ̀rọ̀ yín yé mi ìyá mi ẹ̀yin náà sì mọ̀ pé mi àtàrẹ mú àti kékeré la ti ń bọ̀ rẹ̀ wá bọ̀ kódà kò wó tó dé ni bí ọ̀rẹ́ ìmùlẹ̀ la jẹ́. tèmi tèmi sọ fún ẹni wípé kò ṣe sùúrù kò mọ ohun tó ń ṣe mọ ohun tó ń ṣe o ayé ò rí bí wọ́n ṣe ń rò yẹn o èèyàn lèèyàn máa máa jẹ́ o tèmi nìyẹn. baálé ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ tí mo bá yín sọ láti pọ̀ ẹ tí ì fún mi lésì àṣà ní fọwọ́ lẹ́rán ká máa wò ẹ já wọ́wọ́ ọ̀rọ̀ kan fi ṣàdá. àyà mi olóore èèyàn adé ẹ ọ̀rọ̀ gidi mà wà ní ọ̀rọ̀ tó ń sọ tí n bá sọ pé mi ò gbọ́ irọ́ ni mo pa gbogbo ọ̀rọ̀ rẹ yé mi kódà mo gbàgbọ́ pé tèmi lòún ṣe torí pé báwo náà ṣe máa fi èèyàn joyè àwòdì tí ò ní lè gbádìyẹ àmọ́ ẹ̀rù ń bà mí torí kóbìnrin ni kọ́rọ̀ àná kó má lọ́ọ́ di bá mi kojúmọ́ tó mọ́. bí bá mi kojúmọ́ tó wọ́n bíi ti bò ṣé bí èmi yàn adé wá ni àbí ẹ ti gbàgbé ìgbà tí mo ti ń bò yín láṣìírí bọ̀ ni ṣé fẹ́ kí oyè ìbálẹ̀ parun nídìílé yín ni àbí tẹ bá papòdà tán ta lẹ fẹ́ fi délé. ẹ wọ̀rọ̀ gidi ìwọ̀rọ̀ gidi mi náà kúkú rí ibi náà rí àmọ́ kó má lọ dìgbẹ̀yìn kó ló bí kó wá máa sọ pé òun àkọlù máa gbà. olóògbé gbà kọ bíi ti bò ó ṣe báàrin èmi àti yín ló fẹ́ wà kó sẹ́ni tí ó mọ̀ sí i. Ah. ìwà dé ọ̀rọ̀ gidi ló ó dà n ta máa ṣe mo ti gbọ́ àmọ́ fún mi lásìkò díẹ̀ kí n lọ fi òru màá wá padà fún ẹlẹ́sìn pé ṣé aya mi. Hmm. baálé mi ẹ tètè ró o ẹ rò ó kẹ fún mi lésì ẹ má wàá jí ó pẹ́ mo fẹ́ sáré dé kà. gbogbo nǹkan ló ṣàkàn máa ń lọ déédéé ló ń bọ́ sí àfi bẹ́ẹ̀ pé ọlọ́run kàn ṣe ẹlẹ́dàá ọ̀tọ̀ àbí ẹ̀ tó wò ó gbogbo àwọn nǹkan ọ̀gbìn gbogbo ṣe rí gbogbo nǹkan sẹ́ńkù lé ilé gbogbo ṣe rí gbogbo ẹ ló ló mọ ló lọ yìí ewé bẹ̀rẹ̀ àbí dúdú ẹ̀gẹ́ níbẹ̀ náà nǹkan àwọn orin yẹn náà ẹ́ bá wà ń bi rébọ́là ọ̀rẹ́ la pèrè àwa o ṣùgbọ́n kan wà tó ń da sí ìlú kan rà kújọ wa. àrẹ̀mú ṣé bí gbogbo èèyàn bá tiẹ̀ wá gbà mí gbọ́ ṣé bí tiwọ́ ọ̀rẹ́ mi wá ni aránṣẹ́ ọ̀kan mọ̀ mọ̀ ọ́n ṣe ẹnu ìlú abábùkún ní ìtajà tí í jèrè oh, gbogbo tó ń wò inú kan àánú ṣíṣe àti tẹpámọ́sẹ́ ni. ó ní gbogbo tó ń wò yìí kò sí nǹkan kan ń bẹ ọ̀rẹ́ mi. mo dúpẹ́ o mo bá yọ o mo bá yọ o. Ah, màá dẹ̀ máa rí ṣe màá máa rí ṣe màá máa rí ṣe olódùmarè á máa bùkún fún ọ. èdò àtúnṣe tèmi náà hmm. yóò ṣe tiẹ̀ láìpẹ́ yìí a sì jọ lálùbáyé yà máa lọ gbogbo ẹ̀ ló tutù lọ yìí. ọ̀rẹ́ ṣì wá tí kì í ṣọ̀rẹ́ asán. òkú ńlá ni o. ọ̀rẹ́ ṣì wá tí kì í ṣọ̀rẹ́ ojú. ọ̀rẹ́ ṣì wá. Hmm. àwọn jìnnì kó tó di pé ọ̀rọ̀ bẹ́yìn yọ òun mo ní kí n jẹ́ torí ẹni tó mọ ojú ògùn nípa ìpínlẹ̀ ìwọ ni ẹnì kẹta tó wà láàrin èmi àtayá mi lórí nǹkan àṣírí tó wà láàrin wa ṣùgbọ́n ọ̀rọ̀ náà ń fẹ́ kọ mí lóminú torí ìlú tó ń lù sí mi létí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kò tẹ́ mi lọ́rùn. baálẹ̀ bíi ti bo kò yé mi ẹ là hàn mí bí bàtà ṣe ń ké ní mẹ̀ṣíà wa lótùfẹ́ ìbẹ́pẹ ò ṣeé jẹ lódindin àfi bá a bá là á bóbìnrin rere bá jókòó aláṣọ ẹ̀ bá bẹ́ ẹ jẹ́ kó yé mi balẹ̀. àwo kò le ọ̀rọ̀ ọ̀yà mi ni lórí n tó wà láàrin wa tó jẹ́ nǹkan àṣírí tó yẹ pé wọ́n ló ṣe fún wa ìlú tó wá ń lù sí mi létí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni pé ká nǹkan ṣe sí o ká wá bá ṣe pàdé ọ̀rẹ́dà máa áá kó wá tó di pé omi tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ni mo ṣe ní kí n pè é kẹsàn-án kí ló rò pé lè ṣẹlẹ̀. balẹ̀ ṣẹ̀ṣẹ̀rẹ̀ ló ń da ṣàngó ìrùkẹ̀rẹ̀ ló ń da babaláwo àtàǹpàkò báyìí ní ìṣó nígbọ̀wọ́ ọ̀ka ìbémi ló ní ìdúró yín mo sì wà lẹ́yìn yín di gbígbí ike ẹ rèé fọkàn yín balẹ̀ ẹ mọ̀ pé béèyàn bá pọn ọmọ wọjà tí ò fún ìjà èṣù ó ṣe ẹ rèé fọkàn yín balẹ̀ àmọ́ ohun tẹ́ ṣe fún mi rèé ẹ fún mi lọ́jọ́ méjì sí mẹ́ta ẹ jẹ́ n ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ náà n padà wá fún yín lábọ̀. tí mo fẹ́ gbé mo nìyẹn inú mi dùn pé o ti rí ní tí mò ń sọ bá mi ṣiṣẹ́ lórí ẹ̀ ìjọ méjì ìjọ mẹ́ta tó wá béèrè èmi á fi sùúrù tó pẹ̀lú ẹ̀ títí gbà tó fi máa sọ̀nà àbáyọ lọ. torójú ò gbọ́dọ̀ tì mí o. ojú ò ní tì yín ẹ̀yin ti dọ́mọ kú tí kú ò gbọ́dọ̀ pa ti dọ́mọ àrùn tárùn kan ò gbọ́dọ̀ gbélé. ojú ò ní tì yín ojú kì í ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bọ́ sọ níṣẹ́ ni pé kò fọ̀rọ̀ náà sí bínú. ṣèbí níbi tí bò ó ṣèbí mo mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tó bá bá mi sọ fún àǹfààní èmi rẹ̀ náà. ó káre láì kò làákàyè ara tí mo sì fi fẹ́ràn rẹ̀ náà nù mo fẹ́ ká fòpin sí i mo fẹ́ ká ríra mọ́. bíi ti bò ṣé mo ṣe kan ni. èèyàn yóò sẹ́mi ni àmọ́ kí ni ká ti gbọ́ pé wo didi ìyàwó baálẹ̀ àjọ ń ṣe wọléwọ̀de dákun já fòpin sí i bó o bá nílò nǹkan látọwọ́ mi bí mi n ó ṣe fún ọ dákun mo bẹ̀ ọ́ ni. inú èmi náà dùn sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ èmi náà kì í ṣonírùnkùnrin obìnrin gbogbo ayé ló mọ̀ pé eyín ẹkùn tó ká ló sọ ọ́ dẹ̀gbẹ́ ajá ẹkùn ń ṣe bí ajá. eyín ẹkùn tó ká bíi ti bò ó bí nǹkan bá ń bẹ́ ń di ọ̀rọ̀ ẹni ò sọ fún mi ó kú ìfarapamọ́ fẹ́ni tí ọ̀wẹ́ ẹ̀ ní ti bá ń bẹ́ ń di ẹ̀ gan-an ni ó sọ fún mi. òótọ́ ọ̀rọ̀ kù sọ kì í ṣe pé kò wù mí láti sọ̀rọ̀ yìí fún ọ láti lè jọ yìí àmọ́ ẹrù múlẹ̀ ló ń bà mí yìí ikú máa wọ ikú ò gbọ́dọ̀ pawọ́ àrùn má gbàṣẹ́gun àrùn gbọ́dọ̀ ṣàgbàṣẹ́gun ikú ṣe bí eré bí eré ikú pàlámòfé ikú pọbejiwó kọ́ni kése wákú jẹ́ káyín fátí ń ṣọmọ wọn ní gbọgbọrọ aṣọ àwọn ìdèǹdè tó wù ìrànrà odò méjì ń jà lókè wọ́n dì mọ́ra wọn kìtìpá kìtìpá wọ́n dì mọ́ra wọn kìtìpá kìtìpá a ò mọ bí a ò mọ akọ nínú wọn ọjọ́ kan rí òṣèré gbálẹ̀ tí òórùn kàtàrí gbọ̀ngbọ̀ngbò òṣèré taláyà àtìlẹ̀ jáwé àtòkèwégbò ajígini tó bọ́jọ́rẹ́ arìngini tó bòrùn mulẹ̀ ọjọ́ tọmọdé bá ti wo jígí ọjọ́ náà ní fojú kẹlẹ́dẹ̀ẹ́ ha ha ha ẹ̀ẹ́n wá wò mí ìyàwó baálẹ̀ lónìí òun ni mo fẹ́ ṣe ìmùlẹ̀ fẹ́yìn méjèèjì ọjọ́ tọmọdé bá búròkò tó bá bojú wẹ̀yìn òòjọ́ kọ́ lolúwẹ́rẹ́ ń pa ni o ohun tó dó bá ti dé láàrin yìí kò gbọdọ̀ tún rọrùn mọ́ àbọ̀rọ̀ mi ò ìjọkíjọ tó o bá ti dalẹ̀ tàbí kankan nù yín bá dalẹ̀ Ah, onítọ̀hún ó kú bájá ti ń kú tòun tògbóró onítọ̀hún ó máa wọlé lọ́ọ̀kan báyìí yóò ní délé yóò máa wo kòkò ní dóko yóò tó kó òròkò dóko òròkò tó ní o o gbọ́ mi dáadáa. àmọ́ ìdí tá a fẹ́ fi múlẹ̀ gan ò yé mi. ọ̀kàrẹ̀ ẹni béèrè ọ̀rọ̀ nífẹ̀ẹ́ di ẹ̀ gbọ́ wò mí mo fẹ́ kó fọkàn ẹ balẹ̀ ń bọ́kọ̀ ọ̀rẹ́ rẹ lórí ìdúró yìí gbogbo ohun tá a fẹ́ ṣe ń bí ọkọ rẹ yóò padà ṣàlàyé fún ọ àmọ́ ó di dandan ká a múlẹ̀ fọkànbalẹ̀ kò séwu tó o bá ti dalẹ̀ kò sí wàhálà ẹ̀yìn ṣọ́ ọ nífẹ̀ẹ́ ọkọ rẹ. bẹ́ẹ̀ni mo nífẹ̀ẹ́ ọkọ. o sì ṣetán láti múlẹ̀. bẹ́ẹ̀ni. ọya ẹnu ẹni báyìí níyàn fi ń kọ méje fọwọ́ àlàáfíà ẹ kó o mú kó o géje kó o sì fún baálé ẹ. ọwọ́ àlàáfíà ewọ ọwọ́ àlàáfíà ah, ṣọ ọwọ́ ọmọ ẹbọ jẹ ni ọya. wúlúwúlú mọ ẹyẹ wùlùwùlù mọ ẹyẹ ìjẹyìn níbẹ̀ lẹ́sẹ̀ àgbò onígbàṣọ nífìwé pé jẹun adíáfọ̀ ẹ̀wí ayé tó bùfẹ́ gbà ọ̀run ẹ̀wí ayé là ń pawó ẹ̀gbẹ̀rún là ń pọ̀ ọ̀run mi là. ìtọ́lẹ̀ ṣe fún mi yìí o ìkàlẹ̀ ṣe fún mi ẹ̀rí mi lọ́mọdé ẹ sì yàn mí jẹ bẹ́ẹ̀ sì mọ̀ bí mo ṣe nífẹ̀ẹ́ yín tó. má bínú àyà rẹ ìfẹ́ tí mo ní sí ẹ ló jẹ́ kí n gbé ìgbésẹ̀ tí mo gbé torí pé ọ̀dọ̀ ẹ náà ni mo lè fàṣírí mi pamọ́ sí. tí mo ṣe iṣẹ́ kan mo rò pé kí n fàṣírí mi pamọ́ síbi tó ti lè bò ni ẹni tó nífẹ̀ẹ́ mi ni mo lè fàṣírí mi sí lọ́wọ́ ìfẹ́ tí mo ní sẹ́rí jẹ́ kí n gbé gbèsè tí mo gbé má bínú kí n ṣe pé mo ṣèkà etí wo ló ń báyàn gbọ́ ọ ẹ pé kán fún mi tó yàwó di kó má lè dẹ̀ di ẹgbẹ́ èmi ò dédé baálẹ̀ lù kàn wá gbọ́ pé ẹ̀ṣẹ̀ náà wé tí ò lè ta wọn làwọn fi jẹ́ baálẹ̀ èèyàn àdé wọn á gboyè yìí lọ́wọ́ mi ò ní mo ṣe wò kí n fa ìṣírí mi pamọ́ síbi tó ti lè bọ̀ má bínú àyà mi ìfẹ́ tí mo ní sí ẹ̀yìn. Eh. kí wàá ni mo wá fẹ́ ṣe ó bá ti rán ni níṣẹ́ odò ọba ti kú iṣẹ́ ọba ò ṣe má jẹ́ odò ọba sì rèé kò ṣe eré kọjá ṣé kò wá sí nǹkan tá a lè ṣe sí nǹkan tó wà nílẹ̀ yìí àbẹ́yìn gbogbo ò tiẹ̀ wá gbégbé sẹ̀ kọ̀ọ̀kan rárá ni. èèyàn wa dé èmi náà kì í ṣe ṣe máa wá lajúlẹ̀ máa máa wòrà mi níran mi dẹ̀ ní gbégbèsè mo ti gbé tó pọ̀ àmọ́ pàbó ni gbogbo ẹ̀ ń já sí ṣùwárí bí tọ́lọ́ dé tó èèyàn adé o mi ò ní kó má rìnrìn ẹsẹ̀ owó ṣe wọ̀n ṣùgbọ́n àṣírí tí mo fi sí ẹ lọ́wọ́ má jẹ́ kó ju àárín mi àti ẹ àti àwọn tó ṣe kẹta wa lọ jọ bomi láṣìírí jù ṣé wàá ṣe fún mi. Hmm. báwo ni mi ṣe níbò yín láṣìírí ṣé bóun lẹ ti kó bọ́ọ̀bọ̀ọ̀bọ̀ mi lọ́wọ́ yìí. mo ti gbà mo ti gbà kádàrá mi. irú ọ̀rọ̀ báyìí ló pamọ́ra adúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà báyìí níwọ̀ ọmọ kékeré ara rẹ̀ ilé ipò ọgbọ́n ló lò fún mi àsìkò tí mo wá nílò rẹ gan-an ló wá fẹ́ fi mí lẹ̀ nílò mi bíi ti bó bíi ti bó gan-an ni mo fẹ́ kó o fún mi lómi. ìyàwó lé omi ṣìnà bí ó parẹ́ àgbọ̀kọ rẹ̀ ìyàwó lé orí ṣìnà bí ó para ẹ̀ ògbọ̀kọ rẹ̀. ẹ̀gbọ́n mi kẹfì rẹ jẹ ẹ pẹ̀lẹ́. mo ní kọ́ lè lé lálẹ́ mi ó dàbọ̀rọ̀ ẹ̀ ti fẹ́ máa dojú sùn mi torí látàná ni mo ti ń ṣọyín mo rí i pé ẹ wà nínú ìrònú kí ló ṣẹlẹ̀ ohun tó bá dé ni kẹ ẹ ṣàlàyé fún mi. àníkẹ́ aya mi kò kúkú sí nǹkan kan àmọ́ ó kàn jẹ́ wípé ó yẹ kẹ́dà ọmọ ojúkòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó mọ ro ọ̀rọ̀ ilé ayé ẹ̀ àti wípé kó mọ̀ ríra rẹ̀ bí ẹni tó mọ̀ ṣe jù kì í ṣe gbogbo ìgbà tí nǹkan bá ń dùn tí ń dán nìkan lèèyàn ronú àbí téèyàn bá wà ní ìṣòro kódà àsìkò náà ló yẹ kéèyàn mọ ronú jù àmọ́ gbogbo bó bá ti lè kó jẹ́ ká gbà wípé ọlọ́run ọba dẹ́dà ọba dániwáyé ló ń fi wá dára tó wù. òótọ́ lè wí baálé mi àmọ́ àdúrà tó yẹ kí gbogbo ẹ̀dá máa gbà ni pé kí ọlọ́run fi wọ́n dára tó dáa mo sì gbà aládùúrà pé títí dọjọ́ alẹ́ wa àrà tó dáa lọ́lọ́run yóò máa fi wá dà. àyà mi baálé mi ẹ mọ̀ ronú mọ́ mm. ṣé rírun tẹ́ rí òun kì í múni gbádùn ní mo múni gbẹ̀yìn ẹ jẹ́ kí n wá lọ rò mọ́lá fún yín kí n wá bá yín fi ewédú tó bẹ́lẹ́ sí àtọbẹ̀ tó gbádùn kẹ́ ẹ wá jẹ sẹ́lẹ̀dà yín. <laughs> àníkẹ́ aya mi gbogbo àti bá ti ronú báyìí lọ́mọ gbúròmù kò lọ́kàn mi àníkẹ́ níkẹ́ àníkẹ́ tí òwe ti dán àníkẹ́ ọmọ afẹ́rí tí wọn kàn bí wọ́n gbé ń dáná ọ̀tẹ̀ ọmọ àfọ yàyàbá tí wọ́n jẹ́ ilé alábòsí ah, àníkẹ́ ìdù òkè ó bá mi dá ọ lóhùn láìpẹ́. ṣe àṣẹ ọkọ mi ń ah, bọ̀ àníkẹ́ nìkẹ́ ọ̀rẹ́ mbaralẹ ni ìbálẹ kòkòrò tí ó dáa. ṣì wá ó dákalẹ̀ sọ fóró wọn torí pé a ò ní gbádùn. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá. gbùrù rẹ́rẹ́rẹ́ ò ní jẹ́ àrínú mi. ẹ bá pẹ̀ka roko kó tó dìgí ńlá o. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́ bí ó parẹ́ yóò pọ̀ ọkọ bí ó pọ̀rẹ́ yóò pọ̀rẹ́ ọ̀rẹ́ bí ó parẹ́ yóò pọ̀ ọkọ bí ó parẹ́ yóò pọ̀rẹ́ ọ̀rẹ́ ìyàwó lé o ní ṣìnà bí ó parẹ́ àpọ̀kọ ọ̀rẹ́ ìyàwó lé o ní ṣìnà bí ó parẹ́ yóò pọ̀ ọkọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́ ọ̀rẹ́ rẹ̀ lẹ́wọ̀n ọ̀rẹ́ ṣì wá ẹ ò lò gbà bó ti tọ́ ẹ fúnra. àwòjì mi ṣé o mọ̀ pé kò yẹ ká finá sórí òòlù oṣù ṣá èyí lọ́jọ́ tó dáa kí ló fẹ́ ṣẹlẹ̀ báyìí. balẹ̀. mo ti jẹ́ kó yé yín pé ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò tóhun tá a lọ́dàá bẹ́ẹ̀ àbí ẹ̀gbọ́n mo fẹ́ kẹ́ ẹ fẹ̀dọ̀ lórí ọ̀rọ̀ kẹ́ ẹ mọ́ sùn kẹ́ ẹ mọ́ ọ̀hún ẹ̀yẹn máa gbórí ìtẹ́ mọ́ pàṣẹ ọmọ aláṣẹ nìyí bẹ́ẹ̀ ni mo sọ ẹ wo baálẹ̀ ẹni tó bá fẹ́ dini lọ́wọ́ mú níbi tá a ti ń jẹun tá a bá yọrú ọwọ́ ẹni bẹ́ẹ̀ kúrò láwo kò pọ̀ jù ẹ̀tẹ́ awo ńlẹ̀ rí ọ̀gbẹ̀rì báwo bá fẹ́ wá tẹ́ kò yẹ kó jójú ọ̀gbẹ̀rì. ká yọ ọwọ́ ọrú ẹni bẹ́ẹ̀ kúrò láwo awo ó sì rò pé òkú tá a fẹ́ sin ẹsẹ̀ ò ní yọ síta. èèwọ̀ ohun tó dó bá ti dé kò tún rọrùn mọ́ ó ti di àṣírí tá a fi sínú òkú inú òkú ni ó jẹrà sí bí ó sì ti wà títí láéláé nù. ó ti yé mi báyìí àmọ́ báwo lẹni tí ó rán wa lómi ò ṣe ní bèrè ládùúgbò. ẹ dáyìn dá mi ẹ dẹyìn dá mi bẹ́ẹ̀ ẹ fọkàn yín balẹ̀ àjẹ́ tó bá máa pọmọ jẹ àkèrè jẹ lẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ. ẹ wá fún mi léèmí sọ́la ẹ gbèlè e gbọ́. mo ti fara mọ́ ìwọ ni ìgbé ọmọ létí. ọba ti sọ pé bó ṣe dáa ni gbèdéṣẹ sọ́la ló ń dáa ọdún eléyìí wọ́n lè ní wọ́n lè gbàgbé ní láyé hmm. ah, nǹkan sún yàtọ̀ lóko àwọn oníbàárà sì wà dáadáa hmm. Ah. Hmm. aláì ẹ ṣeun o mọ nǹkan kan débọlá torí ìwà eré ilẹ̀ sẹ́yìn. fún omi ṣé ó wá. Ah, kò sí ìyá ìwà eré rẹ̀ sẹ́yìn ohun tó ń sọ yìí ìwà rẹ ni ń jèrè ìwà rẹ ni hmm. Hmm. yàtọ̀ sí pé olódùmarè fún ọ lówó ó fún ọ lọ́lá ìwọ gan-an àwọn èèyàn máa ń sọ̀rọ̀ dáadáa láàrin ìlú àtọmọdé ni àtàgbà ni pé bọ́lọ̀ ṣe fún ọ lọ́lá tó tún fún ọ lówó tó ò ní gbéraga hmm. kò sí bí ojú kò sí kò sọ́n tó lè bá ṣeré kò sọ́n tó lè bá jẹun àwọn nǹkan olódùmarè máa ń wò ń gbà mí ó máa ṣàlékún ọ láwọn máa ṣàlékún oore fún ẹ òun ni bẹ́ẹ̀ ni àmọ́ síbẹ̀síbẹ̀ náà mímọ ṣe èmi kọ́ elédùà lọ́ba tó ń fúnni lọ́lá tó bá wá fún yàn kí wá lóde téèyàn ò lè fún yàn èèyàn ṣàánú ẹni tí ò ní káfẹ́ ẹni tí ò rí nǹkan jẹ ní nǹkan jẹ bó ṣe ń wù mí gan-an kó sì wẹlé dá mi òun ni pé kọ́pọ̀lọpọ̀ èèyàn tara mi dìde. Hmm, hmm, hmm. àwọn òye tí ò yọpọlọpọ àwọn olówó mi ká ní bólódù máa ṣe fún ọ lówó làwọn náà ronú bó ṣe ronú yìí. ó ṣeé ṣe kí gbogbo àríjẹ àrímu kó dínkù láwùjọ. adio. ibà ilẹ̀ wa. ọ̀dọ̀ yọ onírúurú jọ wà ọmọ fomiru fọkọ mu abẹ́ mọ gbọ́rọ̀. ìṣègbè rẹ̀ mm, ẹgbẹ́ bí wọ́n kan. ó bàjẹ́ náà ó bàjẹ́ gidi. ẹ pé ẹgbọ́ròyìn tó ń járàn ìròyìn nínú àbáwá yìí. ìròyìn kí ni. ìyàwó balẹ̀ ó ti rìn lọ àrèmọ. baálẹ̀ o. ta baálẹ̀ kan náà. níwọ̀n àti baálẹ̀ jà ni. àmọ́ o ìyàwó baálẹ̀. ìyẹn wà lágbára. ìyàwó baálẹ̀ rẹ̀. àmọ́ ẹ wo ẹni ó rìn lọ yìí ìṣọmọ ike àṣìbì lọ́wọ́ adélébọ̀ bí ojúbọ wá ohun tó lọ bìkan bíbi tó lọ ń bá sùn yóò padà bá balẹ̀. ẹ kí àǹtí a àdéjọ́ mẹ́mu njó kí mẹ́mú kẹ̀. jọ̀wọ́ kó mẹ́mú. mẹ́mú bóòrùn bá pọ̀ náà mo ta yẹn lórí. sọ́ọ̀mù ẹ wo ní fẹ́ kó mẹ́mú. ọba lẹ́nu kúkú rè lọ. gbéra dáadáa dé lò. sí àwòrán èèyàn fẹ́ ru tiẹ̀ lọ́wọ́ gbogbo tẹ́ntẹ́lẹ́ sórí. ẹ̀mú lọ fẹ́ mú àwa wílé wí kiri. mo ti wá yín kiri gan bí tó ti ń sáré bọ̀ kó kọsẹ̀ kó ló lè gbé kó dákú mm. lórí ọ̀rọ̀ rọ̀rọ̀. kí ẹ bá nu. kókó lára mi lè. mo nǹkan. <laughs> lọ́mọdé lágbàlagbà lọ́kùnrin àti lóbìnrin baálẹ̀ ìlú Ìlọrin rán mi sí gbogbo wa o. wọ́n ní láti àná làwọn ti ń wáyàwó àwọn táwọn ò sì rí ìdí èyí ni wọ́n fi wá rán mi wá sọ fún gbogbo ìlú wípé ẹnikẹ́ni tó bá ní ìròyìn nípa bí ìyàwó àwọn ṣe rìn kí irú ẹni bẹ́ẹ̀ kó wá sí ààfin ẹ̀bùn ńlá sì ń bẹ tí ìlú yóò fi tarú ẹni bẹ́ẹ̀ lọ́rẹ. Hmm. mo wíire àbí mi wíire. owíire àlọ́ òwúre àmọ́ tí a bá wá rí aya baálẹ̀ ẹ̀bùn tí wọ́n fún ẹrú ẹ̀bùn wo nìyẹn. èmi lọ́ọ́ bí ọmọ náà fi lọ bá baálẹ̀. wá tí tóbi inú wọn sì ń bínú orí pété ń bínú orí kò yẹ kó bínú àmọ́ nípò ọ̀rẹ́ ẹ̀yìn ṣé mọ̀ pé fáà ti wọ̀ ya sọ ogun dáadáa gbogbo ọ̀nà kéréje kéréje táwọn èèyàn sì ń gbà ṣiṣẹ́ bí gbogbo ọ̀nà ńlá mọ̀ tá a bá ń kọjá lọ́nà oko wa. sọmọ pé tá a bá rìnrìn àrè tá a rìnrìn wọ̀ sí sọmọ pa lè rí ayabalẹ̀ a sì fi gbẹ̀bùn tó dáa. ẹ tí n sí kékeré ọlọ́run ẹ̀bùn tá a gbà ó pọ̀ àdàdà kan á fún alẹ́ sìn. yé àlè gbẹ̀sìn tán bá bá fún alẹ́ sìn fún lágbà àmọ́ èmi mọ̀ pé tá a bá fi rìn dé tá a dàgọ̀ tá a dé pàtẹ́fin tá a dé díroko tá a kọjá abẹ̀sájégúnlẹ̀ tá a wá lọ wọnú gbẹ̀rígbẹ̀ gangan. a rí bẹ́ẹ̀ mi fúnra mi bí n bá lọ sí mẹ́ran mẹ́ran mo fẹ́ lọ mẹ́ran bẹ̀ ni mẹ́ran. ìrònú ò dáa kọ̀ọ̀kan ìrònú táwọn èèyàn ti pọ̀ jù ẹ wò ẹ dẹ̀ lè mọ ní o bá a ṣe wà yìí a dákẹ́ lórí ọ̀rọ̀ yan adé gbogbo òlu láti tójú bọ̀ láti inú ilé sínú ilé ọ̀dẹ̀ sí ọ̀dẹ̀ gbogbo àdúgbò láti wò kódà a ti rán àwọn èèyàn sàárín ìlú kí wọ́n bẹ̀rẹ̀ sí ní wò ládẹ́yìn odi kí wọ́n bá wa wá ìyàn adé àmọ́ bẹ́ẹ̀ ṣe wá ń ronú yìí kò dáa ọkọ ìlú ẹjọ́ nítorí ọlọ́run ṣé tí ìyàn adé bá wá adé kó tún ti ba inú ààrẹ kò dáa bẹ́ẹ̀. ẹ ẹ ẹ ìyálóde okú òun ẹ balẹ̀ ọkọ ìlú ipò àgbàlẹ̀ wà yìí yorùbá máa ń pò wọ́n ní kò sí kú tí ó pọ̀ gbàlagbà tá à ní bá pọ̀ lórí ẹ̀ mẹ́ ṣé ẹni tó ṣẹlẹ̀ yìí kò sí ohun tó ṣẹlẹ̀ rí àmọ́ máa fi ń dání lójú lágbára àwọn alálẹ̀ ìlú yìí ìyàn adé fúnra rẹ̀ yóò fẹsẹ̀ rìn wá bá nínú ìlú yìí tí nǹkan kò sì ní ṣe èmi gẹ́gẹ́ bí balógun mo ti kọ́ àwọn ọmọ ogun sẹ́yìn odi àtàwọn ẹ̀ṣọ́ wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wá wọn kí wọ́n sì wá láwárí kó tó tọ́nu fún mi sọ lẹ́ẹ̀kan sí àá yóò wọ́n lù yìí. lọ́nà alálẹ̀ lù yìí àbẹ̀sẹ̀ ara ẹni wọ̀lú wa bá wọn fẹ́ kẹ́ gbé ṣe bí ọkùnrin ẹ̀dúgbò balẹ̀ ẹ̀yin náírà ló ń wò. ọ̀rọ̀ tẹ́yìn méjèèjì sọ mo gbọ́ dáadáa gbogbo ibi tẹ́ sọ̀rọ̀ ni kódà èyí tẹ́ ẹ̀ tí ì sọ tó ṣì wà nínú yín mo ti mọ̀ ṣùgbọ́n ẹ gbọ́ mi dáadáa o àwọn Yorùbá ní aya ẹni kú ó sàn ju aya ẹni nù lọ àwa ń pe ọ̀rọ̀ yìí lówè ó dẹ̀ ńlá ronú èyí lọ́jọ́ karùn-ún tí yun adé ti jáde nínú ilé tí mi ò fojú kan tí mi ò mọ ibi tó wà tí mi ò mọ ohun tó jẹ tí mi ò mọ ohun tó mu ẹ̀jẹ̀ ní kí n má rò ó. balẹ̀ ọkùnrin ogun nìyí ẹ̀yin lára ló yìí ń wò ò ní fẹ́ kẹ́ ẹ bára jẹ́ àmọ́ mo fi ń dá yín lójú sẹ́ẹ̀ lágbára wọn alálẹ̀ ìlú yìí lẹ́ẹ̀kan sí ìrìn adé fún ara rẹ̀ yóò ronú ìlú ìwà bá wa tí ó sì tí ó sì ṣe. kára o lè ẹ wò tá a bá rò dídùn fún a máa fọra dégun àti pé mo fẹ́ kí kinní kan dá yín lójú o wípé ìrètí sì ń bẹ fún ẹni tó sọnù ju ẹni tó kú lọ ìgbàkúgbà lẹni tó sọnù lè wọnú ìlú wá ṣé ńgbà tí inú adé bá dẹ̀ wá padà dé kó bá inú àìyá ara kó tún wáá dẹni tó ń gbé àgbo kiri tó ń sáré síbi tó ń sáré sọ̀hún abẹ́ mọ̀ pé ronú tẹ́ ń ṣe yìí ó máa ba nǹkan jẹ́ lágọ̀ ara ni ẹ gbé ronú tì ẹ jẹ́ ká ní nígbàgbọ́ wípé iyùn adé máa fẹsẹ̀ méjèèjì ó máa fi rìn wá bá wà ní ó máa rí bẹ́ẹ̀. torí lára ohun tó jẹ́ ìbànújẹ́ fún mi òun ni pé iyùn adé ti fẹ́ra kòkó tó di pé mi ò rí mọ́ ẹ̀. iyùn adé ti fẹ́ra kòkó ṣé wà lóru náà ni. Ah. ṣó wá dáa kí n pàdánù yàtọ̀ tó pàdánù. ọkọ lò àwọn alálẹ̀ àwa wọ ọ̀la ipò tí iyun adé wà gbogbo ibi tí iyun adé bá há sí a lọ bá wa mú níbi tó há sí á dẹ̀ máa púpọ̀ láàrin yóò ní sí tó ṣe àfibẹ́ẹ̀ bó ṣe máa rí nìyẹn ọkọ ilé fọkànbalẹ̀ iyun adé máa wọlé wá bá wa ẹ fọkànbalẹ̀ ẹ fọkànbalẹ̀ ah nífẹ̀ẹ́ kan wàhálà tó máa wò pé báyìí ò túra ká. ìwọ ló má ba nǹkan jẹ́ lára yìí ṣé kó wá dé kó tún máa gbàgbó kaná kó bẹ̀rẹ̀ sí ní máa wá àwọn ẹ̀ máa lò. dáadáa ní rírẹ. kò dá o mm. ṣé kí n bá yín wá nǹkan tẹ́tẹ̀ sí i. ẹ̀yin ọ̀rẹ́ mi ó mà ti ń tó òṣùpá méjì báyìí tíyàwó baálẹ̀ ti sọnù nílùú wa yìí ṣùgbọ́n ní ọmọ ẹni kú ó sọ ọ̀jọ̀ ọmọ ẹni nù lọ kò yé mi rárá o. àdìrò. Hmm bí ò ṣe yí ẹ òun ni ò yá wa náà ohun tí ò tiẹ̀ yá òun lóye àwọn ọlọ́dẹ tí wọ́n dà sí gbòòrò gan kan máa wá ìyàwó balẹ̀ kiri kò yé wọn dèsìn ah, wọ́n dẹ̀ ní ikú tó bá ń pojú gbà ẹ̀ ni òwe ní pa fún un. ohun tó yẹ káà náà máa pé ọgbọ́n tó ṣe tó fi di pé ìyàwó balẹ̀ wa ń pòórá láàrin ìlú á jẹ́ pé àwa gan-an tá jẹ́ ọmọ òòlù ó yẹ ká wò pé tọ́ọ̀ ká má fojú filẹ̀ o ká má fojú filẹ̀ ni o ká má fojú filẹ̀ ni o àní sọnù o. ètò sì ń ya mi lẹ́nu gan-an nù odidi ìyàwó baálé ọkọ lù kó sì pòórá ká mọ̀ níbi tó wọlé sí pẹ̀lú gbogbo ẹ̀sọ́ tí wọ́n tún kó dáta àmọ̀ríyàwó baálé àrẹ̀mú adio <laughs> afẹ́fẹ́ tí ń fẹ́ tí ń dààmú ológì ni o kó níyẹ̀ fún ọmọ ṣàfihàn o. ṣùgbọ́n o èmi ń gbàládùra kò sí ẹnì kankan tá a máa fi ṣàwátì inú gbogbo wa o. lágbára ọlọ́run ìyàwó balẹ̀ tó dẹ́rìn lọ òun náà ló máa fẹsẹ̀ ara ẹ̀rìn padà wá nílùú yìí. a bá fajúro díẹ̀ hmm. ká àtújú ká ṣe náà ẹ jẹ́ ìwọ yìí kí n lọ gbé ayò jáde ẹ wá pa yẹn bí ọtí. Ah, ó tún fẹ́ tayò tó dẹ̀ mọ̀ pé tí n bá mú ẹ sọ́wọ́ ẹ̀jẹ̀ ó gbẹ ẹ ń lù ẹ ń pa ọ́ ń pa ọ́ yọyọ ntùnú gbòkó ẹ lẹ̀. lórí ayò yìí náà. wàá ṣe ìlàdí òyìn. yóò fẹ́ jọ bẹ́ẹ̀. wíìrì làdí ó. ọ̀rẹ́ rẹ lẹ́wọ́ rẹ̀ ṣùgbọ́n. yóò náà fọ́lọ́lù ẹ̀ ìyá mọ̀ kó fún un. ẹ fúnra ṣùgbọ́n déwọlá yóò dàkún kò ní rẹ̀ lẹ. ṣé bàbá. ṣe rí kásò tọrọ ọ̀rọ̀ tí fẹsọ kì í sọ̀rọ̀ ọlọtí rárá ẹ má dìní ìrìyọ ọlọtí. ṣe rí tábà ní ká sọ òtítọ́ ọ̀rọ̀ ká fi kún ọ̀rọ̀ kọ́rọ̀ dùn tí ò lámùlùmálànú rárá kọ́ lọ bó ṣe yẹ kó lọ dé bọ́lá ló yẹ kó ṣe baálé ìlú wa ẹ bèrè bí. baálé ìlú wo. ìlú wa yìí ni. eléyìí. ẹ dákun ẹ jẹ́ n sọ̀rọ̀ tán ẹ jẹ́ ẹ jẹ́ n parí ọ̀rọ̀ mi kẹ́ ẹ tó bẹ̀rẹ̀ sí í sọ̀rọ̀ sí mi. ìdí àti túmọ̀ rẹ̀ ẹ̀yin ẹ béèrè lọ́wọ́ ọkùnrin obìnrin àtọmọdé àtàgbàlagbà tí débọ́lá ò tí ì ṣe fún ìlú yìí ah, kò sẹ́ni tí ò tí ì jẹnu ọ̀la rẹ̀ ṣẹ́wárí ihun tí débọ́lá lè ṣe ìlú yìí títí ń ṣe baálẹ̀ ìlú wa ò tí ì ṣèdági rẹ̀. Ah, Láringbè ìzì máa ń gbádùn rẹ̀. Ah. ó tọ́ ló sọ sórí bí mo ṣe wà yìí bí n bá ti rí débọ́lá báyìí hmm. inú mi á sì máa dùn hmm. ara mi á máa yá gágá ìmọ̀ á lé fùrùkọ̀kọ̀ lé fùrùkọ̀kọ̀ ìmọ̀ ṣe mi kí n gbọ́ ọmọ ẹlẹ́yin lójú ni kódà mo mọ̀ pé mi bá ti rí Débọ́lá báyìí òkè ìṣòro mi tó ga yóò di pẹ̀tẹ́lẹ̀ yóò di pẹ̀lẹ́ àpò wa ga mi yóò ga o yẹ yẹ. ẹyin ò ní kó mọ̀ pé mi lọ́wọ́ epo yìí sọ́wọ́ epo yìí ọlọ́ọ̀jọ́ wọ epo. àṣẹ àṣẹ wo àṣẹ táyé bá ń jáyé gbà bá ń jẹ gbà àṣírí Débọ́lá ní kí láéláé. àṣẹ o àṣẹ àṣẹ àṣẹ o ò ní fẹsẹ̀ kọ́. Débọ́lá hmm. ohun mi lè ṣàdúrà fún ẹ òní tí òní tẹ́ wàá máa rí ṣe ni Adébọ́lá. àṣẹ Ìdùmarè hmm. ẹ wo ẹ̀yin ọ̀rẹ́ mi ìkan náà gbogbo wa kárìn kápọ̀ yíyẹni yíyẹni nígbà tó lówó lọ́wọ́ tó lè fi ràn rẹ lọ́wọ́ kí láǹfààní owó tó ní lóòótọ́ Elédùmarè kò ké wá dọ́gba àmójútó ọ̀rẹ́ mi ojú òtì mi gbogbo wa la àjọ lójú tì ẹ wò fàájì la wá ṣe ń bí ẹ̀jẹ̀ àmọ̀ ṣe fàájì wa lọ. ọ̀dà ẹ dákun torí Ọlọ́run káàròdù àsùn kí lára lé wàá mu àrẹ̀mú lòun ó bá wa ní ìlà tààrọ̀ lásìkò tó wákàtí mẹ́rin mọ́ níbí ìgbọ́nú wà dé bá wa ilẹ̀ ń sùn. sárẹ̀mú tèmi àbí tiẹ̀ ojú ọjọ́ ló wù yìí àrẹ̀mú dé tán ọjà iwájú ọjà bá ń jókòó lọ́lọ́ ọlọ́ fún ọlọ́jà lọ́ni ó kówó dé tán yọba ní ọ̀rẹ́ mi kò rí kóòsù mi. ó máa tó débì. ayé ilé mọ́jú ọ lọ. débọ́lá àtàrẹ̀mú èmi ó máa jowó ọ̀rẹ́ wọn ni o ọ̀rẹ́ wọn dùn wọ̀ lóòótọ́ ni kó wọ́n jù mí lọ àjọṣepọ̀ àwọn méjèèjì máa fi ń bẹ ọlọ́run ni ah. ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ àwọn méjèèjì kò tó kí n níyàwó mọ́ àmọ̀ràn tí n bá gbà látọ̀dọ̀ tí wọ́n máa ń mu lò tó dẹ̀ máa ń ṣe mí láǹfààní. sórí <laughs> lóòótọ́ ló sọ oríṣiríṣi ọ̀rẹ́ ló wà lóòótọ́ àwọn ọ̀rẹ́ kan wà olórí ọ̀rẹ́ ni wọ́n bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ kan sì wà hmm. àwọn ọ̀rẹ́ kan sì wà. èwo lórí ibù ah, ah sọ láàrin ajé ni mú ní pẹ́kọ̀rọ̀ ọ sì wá ń ṣe báyìí sẹ́mi lọ́rọ́ lórí ibú ni. ìmọ̀ bínú ìmọ̀gbà tọ́wọ́ mi fi wà á bí bí mo ṣàṣe ń mi lọ àwọn ọ̀rẹ́ kan ṣe olórí ọ̀rẹ́ ni wọ́n wọ́n bẹ̀ ṣètò àìtáyè rẹ̀ ó fi dà bí àwọn ọ̀rẹ́ kan sì wà bó o bá ìfọ̀rọ̀ àṣírí sí wọn lọ́wọ́ ah adio tí ó ta nu o ṣùgbọ́n sóore mi ní tèmi èmi ń tèmi ẹran ni mò ń fọwọ́ sàkè ń ṣẹ́gun ẹ wo òkú ní bàjẹ́ fún gbogbo ayé ọmọdé àfúnwa ni ṣe rí amúni jẹ́ amúni tá a bá rí èèyàn lọ́sàn-án tá a bá rí lóru tá a dà mọ̀ ẹni bí lolúwa rẹ̀ torí ìpàkọ́ rẹ̀ láti mọ̀ olórí ibú làwọn eléyìí ah. wọn èlò ọ̀rọ̀ rí lẹ́nu ọlọ́pàá ìwọ tèpè eléré ibú ni yín torí pàtẹ fẹ́ sọ̀rọ̀ tẹsán fáwọn kan ọ̀rẹ́ sẹmi ni mo àjọ òǹjẹ tẹni ká má mọ ọdá. ó lọ sáà ń gbé mi sẹpẹ sojú adi sojú débọlá mi sẹbi sọ sẹpẹ ó sọ pé àwọn ọ̀rẹ́ kan débọlá ti wá ní ìgbẹ́ òǹgbọ́ ó ń sọ pé àwọn ọ̀rẹ́ kan èwo lérí ibú àmọ́ ojúlówó ọ̀rọ̀ rẹ̀ mm-hmm. torí òun ò ní làákàyè àìní làákàyè á sì yá làákàyè ni ọ̀jẹ̀ sẹ́rí ńgbà míì ọ̀rẹ́ ò ṣe mọ́ nìyí àmọ́ gbogbo ọ̀rẹ́ kọ́ léèyàn ń sọ̀rọ̀ àṣírí fún náà hmm. ẹ wá gbọ́ ọ̀fẹ́ yàwó kò ní ọmọ pa ọ́ ọlọ́rẹ̀ kò ní ọmọ dà ọ́ ṣùgbọ́n ẹnìkan so tí mo mọ̀ tí mo mọ̀ tó lè fọ̀rọ̀ rẹ sùn tó lè yànda ọ̀rọ̀ rẹ lọ́tọ́ fínú tán yẹ́nyẹ́ táyé rẹ ò ní polúkúrú musu bí àwọn kan hmm? òun nìyá rẹ. ìyẹn ìyá tiẹ̀. bọ́ ọ bá sọ̀rọ̀ àṣírí fún ìyá rẹ ìyá rẹ ò ní sọ fẹ́nìkan aláṣírí tèmi nù. lọ́dọ̀ tiẹ̀. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. Hmm. baálé mi kọ́ lóun máa gbà wá lọ́wọ́ ẹni tí ń ṣọ́ tá ọ̀ṣọ́ kọ́lọ́hún gbà wá lọ́wọ́ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ àti ọ̀rẹ́ atúnisíta ohun tó ṣẹlẹ̀ lọ́jà lónìí nù wọn ọ̀rẹ́ méjì ọ̀rẹ́ kan sọ àṣírí rẹ̀ fọ́nrẹ́ rẹ̀ bọ́ọ̀rẹ́ rẹ̀ ṣe tún fún gbogbo èèyàn nìyẹn ọjà gbóná lè ní balẹ̀ mi ẹja aṣọra fọ́rẹ́ o. ọ̀gá o irú ọ̀rẹ́ wo ni ká ti pe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ eléyìí sọ̀rẹ́ ọ̀rẹ́ tí ń rojọ́ ọ̀rẹ́ rẹ̀ níta gbangba ọ̀tá ni irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ó dàgbà irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ wọn ìdálẹ́ torí wọ́n ti dalẹ̀. bẹ́ẹ̀ ni wọn ò lè dalẹ̀ torí kílẹ̀ tó pòṣìkà gbogbo ohun tó da pátápátá ni ó ti bàjẹ́ ẹ mọ̀ pé mo máa ń sọ fún yín kẹ́ ẹ má gbẹ́kẹ̀ lọ́rẹ̀ẹ́ kò sọ ọ̀rẹ́ èmi rèé èmi lọ̀rẹ́ yín èmi lálábàárò yín kò sọ̀rẹ́ kò rí kò sùn mọ́ ẹni orún bá ń kù kó gbalé rẹ̀ lọ ah! baálé mi bẹ́ẹ̀ bá rí ọmọkùnrin lénìí géńdé ọkùnrin ṣe ní bomi lójú wàyí wàyí báyìí àánú rẹ̀ mọ̀ ṣe mí o ẹ wo kò sọ̀rẹ̀. kò sí wọn aya ó dà bó ṣe sọ yìí kò sí wáyé ibi tó sọ dé gan-an ó yé mi kọjá abẹ kò wù mí kí n finú ọ̀rẹ́ mọ́. bẹ́ẹ̀ ni baálé mi ẹ má finú ọ̀rẹ́ mọ́ o kí gbogbo baálé ilé kó fele yìí kọ́gbọ́n kán mọ̀ pé ìyàwó wọn àwọn koríkòsùn wọn àwọn sì ni kán máa finú hàn ó yé eyín balẹ̀ mi. gbígbà ó sọ wa lọ́wọ́ rẹ rẹ́rùn rẹ́rùn ká mọ jésù fi àyè. ìyá mi ọ̀rọ̀ kan mò ń gbé mi lọ́kàn tí mo fẹ́ bá yín sọ. ọ̀rẹ́ sọ. ọ̀rọ̀ náà rú mi lójú àmọ́ mo fẹ́ kí ẹ bá yànnà náà kó yé mi dáadáa. mò ń gbọ́. ẹ ṣe ìyá mi ẹ pè fún wa. ẹ gbọ́ nínú ìyàwó ẹni àtọ̀rẹ́ ẹni àtìyẹ́ ẹni ta ló yẹ kéèyàn mú lálábàárò alájọsọ tàbá láṣìírí èèyàn. Hmm. ọ̀rọ̀ ńlá hmm. Hmm. ibi tá a fẹ́ gbin obì sí obì lálẹ́ wù ń bẹ̀ ni ọ̀rọ̀ tí mo ti fẹ́ sọ tipẹ́ òun ló gbé jáde ìyàwó ẹni dà ó láti fàṣírí sí lọ́wọ́ ọ̀rẹ́ ẹni dà ó láti fàṣírí sí lọ́wọ́ àwọn méjèèjì wọ́n lè jẹ́ alábàárù ẹni o wọ́n lè jẹ́ alábàásọ ẹni o hmm. ṣùgbọ́n léwu díẹ̀ bẹ́ẹ̀ ni sórí ìyẹ́ ẹni gangan òun la láṣìírí ọmọ hmm. ìyẹ́ ẹni ò lè dalẹ̀ ọmọ kò lè máa ṣírí ọmọ ẹ̀ kó sọ síta kò lè gbé láńkà ọ̀rọ̀ ọmọ ẹ̀ kó máa gbé kiri tó o bá fàṣírí sí ìyá ẹ lọ́wọ́ àmúdání títí tí ìyá ẹ bá já lábàárù ẹ á bẹ́ ẹ sọ èyí tó ń jòdòdò ọ̀rọ̀ ìyá ẹni ni òun la láṣìírí ẹni òun la lápamọ́ ẹni ìdí nìyẹn tí wọ́n fi ń pe ìyá ọmọ ní ọlọ́run ọmọ hmm. ọ̀rẹ́ lè dẹ́ ìyàwó lè dẹ́ lásìkò tó bá wù wọ́n wọ́n lè gbéṣe wọn dé ṣùgbọ́n ìyà tó dẹ̀jẹ̀ léèyàn lórí káyè. ó ṣèṣe wàá yé mi yékéyéké báyìí mm, mm. àgbà òsì ní tán lórílẹ̀ n ó rí i pẹ́ rọ́nà mi lójú ah. àmọ́ bẹ́ẹ̀ ti gbé kalẹ̀ tẹ́lẹ̀ ti gbé lọ́kàn àjẹkù eh. ibi tá a fẹ́ gbòbì sí òbí lálẹ́ òun bẹ́ẹ̀ ẹ̀ ṣe pọ̀ ìyá mi ẹ̀ ṣe mo dúpẹ́ àrẹ̀mú ọ̀rẹ́ mi ọ̀rọ̀ kan mọ̀ wá tí mo ti ń gbé mi lọ́kàn láti àná tí mo fẹ́ bọ́ sọ àmọ́ àgbékalẹ̀ ọ̀rọ̀ náà kò yé mi. àgbékalẹ̀ ọ̀rọ̀ Fẹ́mi àrẹ̀mú ọ̀rẹ́ ẹ̀ mi ò yé ẹ Adébọ́lá ó ṣe ń ṣe báyìí ṣé ọ̀rọ̀ máa ń tóbi káfọ̀bẹ́ bu ni ń bẹ́ẹ̀ ló láfi sọ. So? ìdá àfijòkó náà àfijòkó yìí ẹ n tó bá ń bẹ ń bẹ ni kò sọ ọ yẹ ká tún máa fi ọkọ pamọ́ fúnra wa mọ̀ bí dáa bọ́ọ̀lù ẹ̀ wá dé. ìdí nù tí àgbékalẹ̀ ọ̀rọ̀ náà fi yé mi tó lóòótọ́ ni pé ò tí níyàwó kò sì níyàá mọ́ àmọ́ gẹ́gẹ́ bí ọkùnrin onílàákàyè ọlọ́gbọ́n tó ṣe é fi ọ̀rọ̀ lọ ò ní mo ṣe ní kí n bọ́ sọ̀rọ̀ náà ta ni èèyàn lè fi ọ̀rọ̀ lọ ta lèèyàn lè fi àṣírí pamọ́ sí lọ́wọ́ ta lèèyàn lè mú ní alájọsọ nínú ìyá èèyàn ọ̀rẹ́ èèyàn àti ìyàwó èèyàn. Hmm. òótọ́ ni pé ọ̀rọ̀ ń wò àmọ́ ìwọ fúnra náà ò lè dáhùn ìbéèrè ìdí ni pé ìlú gbọ̀ngàn lọ́rọ̀ ayé tó bá kọjú séèyàn kan a sì kẹ̀yìn sẹ́lòmíì. ǹjẹ́ o rántí ìṣẹ̀lẹ̀ ọjọ́sí? ìṣẹ̀lẹ̀ ọjọ́sí àìmọye ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹlẹ̀ èwo nú àwọn ìṣẹ̀lẹ̀ náà. ti ìyàwó baálẹ̀. ti ìyàwó baálẹ̀. èèyàn lẹ́yìn ìgbà tó bá mi sọ̀rọ̀ mo ti rò sọ́tún mo ti rò sósì àmọ́ ọ̀rọ̀ náà lágbára pọ̀ ọ̀rọ̀ náà le púpọ̀ torí ibi tó ṣẹ̀ sí. Si àmọ́ síbẹ̀síbẹ̀ náà ìní fẹ́ kó kákùrùn àyànṣẹlẹ wá wáyé kó mọ̀ lọ́mọ láyé ẹni tí sì ṣe wọ̀ náà ó ń ṣe ìyàwó mi àwa náà ò tí ì rí bí ìyàwó mi ò lóyún ibi wá láǹfààní ayé téèyàn wá téèyàn kákùrùn wọn wà ràn lọ́wọ́ owó dọ̀lọ́mọ láyé àmọ́ ìdákun ẹ̀bẹ̀ kan tí wọ́n bẹ̀ ọ́ ni pé mo jẹ ní kankan ọmọ o mo jáwọ́ yìí ó lú o dákun mo bẹ̀ ọ́ ní o. Hmm wọn ní kankan ò lè mọ̀ àwọ̀ yìí ò lè lu ó ti bọ́kọ mi sọ ó ti gbọ́ ó sì ti gbà àdúrà mi ni pé kílédùn àṣà àjẹun lóyún. èyí ò lọ kéré jù sórí bá a ti fẹ́ ṣe tá à ń ṣe Elédùmarè ó fàṣẹ sí i bí n bá ṣe ń ṣe Elédùmarè àbí bá ṣe ṣe ń fàṣẹ sí i ní mọ̀ pọ̀ mọ̀ sí ọlá ní mọ̀ pọ̀ mọ̀ sí ọlá ní mọ̀ pọ̀ mọ̀ sí ọlá ó lóyún ó sì fi ohun so ọ̀fẹ́ ń gbọ́mọ pọ́n bóyá jáàsì táàsì àròjọ ń so lókun bóyá wà sóhun omi tẹ díẹ̀ fomi tẹ lọ lálẹ́ lóhun ọkàn balẹ̀ ṣé mo ń wá ọkọ ìkọ yíyùn omi díẹ̀ kí ló dé yíyùn yíyùn kí ló dé yíyùn kí ni wà nù ìgbà kankan ṣe tá a ṣe ni obìnrin mi ò ṣerú eléyìí ọjà yìí. kíni kíni. iyùn ah! tí ẹ sọ bá ń sọ kankan sọ̀rọ̀ iyùn ọ̀rọ̀ mi dúdú. wàhálà ti mo ti rajà wàhálà ti so mo ti dáràn mo ti rajà. ọ̀rẹ́ ṣì wá. ọ̀rẹ́ ṣì wá tí kì asán. ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́ ṣì wà tí kì í ṣọ̀rẹ́ ojú ọ̀rẹ́ ṣì wà tá a lè fà sílẹ̀ lọ́wọ́ ọ̀rẹ́ ṣì wà o. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà ọ̀rẹ́ lóòótọ́ lè ọwọ́ ọ̀rẹ́ ṣì wà ọ̀rẹ́ ṣì wà ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà ẹni tí kò ó ti kó fínfín ó ti kó pátá báwo ló fi ṣe. kò tí mi kò yé mi kò yé mi ààrẹ náà kò yé mi. Ah! kìlọ̀ fún ọ mo kékeré mo yẹ́nyẹ́nyẹ́ mo sọ fún ọ ní débọ́lá kọ̀ǹga tó ti ń fa mi ó jìn wọ́n fa mi ń bẹ̀ mọ́ ògbà òun lè báyìí sí òun lè báyìí sí ìyàwó balẹ̀ ìyàwó baálẹ̀ òwí lòótọ́ òwí òwí òwí òwí àmọ́ mo sọ fún mi náà kéékèèké ó ní òfin mi lọ́rùn lẹ̀. ó sọ̀rọ̀ bí ọ̀dẹ̀ báyìí òfin lọ́rùn lẹ̀ tí olówó ẹ̀ débi dáàmú náà tí olówó ẹ̀ débi lọ bó ń bá tiẹ̀ sọ pé òun ò gbà òun ò fi ọ́ lẹ̀ owó ṣẹ́ tó lè sá lọ kó sá lọ padà sórí ilé ẹ̀ àbí kó kúrò láàárín ìlú kó kó ìrìn àjò kan náà mo ní ìwọ ló kọ̀ mí kú sí dọ̀bálẹ̀ dákun gbà mí lábẹ́ mi. àwọn tó ní bí ń kọ́nà. Ah, ẹbí hmm. ọ̀tọ̀ ọ̀sẹ̀ tí ń bọ̀ kó tó dé. ọ̀sẹ̀ tó ń bọ̀ bẹ́ẹ̀ ni. èmi àti hmm. ibi ìlàjọ wa ń gbà tí lè máa fi ṣù tí lè wá ṣù tí ṣù dáadáa àmọ́ tàbí ṣe. àdòdò. Hmm, ló ta la ah. yìí jókòó. ẹ jókòó kí n tún jókòó tó kù. ọ̀gbẹ́ni jókòó jẹrẹ. àrẹ̀mú àrẹ̀mú olè àjẹmúkúnlẹ̀ jẹmúkúnlẹ̀ jẹmúkúnlẹ̀. ló wà kó ṣe. bí mo wò báyìí. àtúpà kìíní ọlọ́run gbèsè ń bára ọkùnrin wá rí kó sí. àrẹ̀mú òun kò yé gbà kókó ọmọ nǹkan kókó ọmọ nǹkan sọ̀rọ̀ ni. ọ̀rẹ́ ṣì wà tí kì í ṣọ̀rẹ́ asán ọ̀rẹ́ ṣì wà tí kì í ṣọ̀rẹ́ ojú ọ̀rẹ́ ṣì wà tá a lè fàṣírí lọ́wọ́ ọ̀rẹ́ ṣì wà o ọ̀rẹ́ ṣì wà lóòótọ́ lè yàn wọ́n o ọ̀rẹ́ ṣì wá. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá. ọ̀rẹ́ ṣì wá. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá. ọ̀rẹ́ ṣì wá o. ọ̀rọ̀ burúkú ló mú mi rántí ọjọ́ burúkú èṣù gbómi mú ọ̀rọ̀ ńlá ni ah, tí ì bá ṣe elédùà àti ìwọ ọ̀rẹ́ mi tẹ́ ẹ daṣọ àṣírí bò mí. Adébọ́lá. àlàáfíà mi ò má dé fi àfíà. ẹ ìṣẹ̀lẹ̀ ọjọ́ sí òun ló wàá lọ sọ fún ìyá àti ìyàwó ẹ̀ òkú mọ̀ pé o sọ fún mi tẹ́tẹ́lẹ̀ nígbà tó o bá sọ fáwọn méjèèjì tán a wà farabalẹ̀ a wà wọ ẹni téèyàn lè fọ̀rọ̀ lọ nínú ìyá ẹni ìyàwó ẹni àbọ̀ rẹ̀ ni ìdí nìyẹn tí mo fi sọ síwájú wípé ìwọ gangan ló lè dáhùn ìbéèrè tó bí mi. àrẹ̀mú kí n lọ lé kí n lọ sọ fún ìyàwó mi àtìyá mi wípé èmi ni mo pàyàwó baálẹ̀ tí wọ́n ń wá lọ́jọ́ sí àṣírí lálẹ́lẹ́ yìí o ó wá sọ fún mi láti jọ ọjọ́ yìí ṣé rí o kò jẹ́ ni. àfi sọ pé òun lò ó ti dárò tó báyìí gbogbo wa náà làwọn ti ah! pẹ́ ah! ó ti pẹ́ arábíàmọ ló ta mí ìṣe ní gbogbo wa ń wà ní. ó mi ni sọ ti ń rùn ká fọ̀rọ̀ ìsìnkú ni o etí kẹta ò gbọ́dọ̀ gbọ́ o ká fi ṣe pé tó dó bá dé gbọ́dọ̀ ríta mọ́. mo ṣe jẹnu mo ṣe jẹnu dàpọ̀ ní gàyà ni àṣírí mo fi gbé lọ dàpọ̀ dàpọ̀. Hmm? ìyá mi mo wá rí i ọ̀rọ̀ kan mo sì wá rí i fún ọ̀rọ̀ ń le àwọn kò sì tún le ọ̀rọ̀ bíi ti báyìí ọ̀rọ̀ ń ti ṣẹlẹ̀ pẹ́ díẹ̀ o àmọ́ mo fẹ́ fàṣírí ilé lọ́wọ́ ni bẹ́ẹ̀ ni ìyá àná ẹ mọ̀ ìyàwó baálẹ̀ tó mú un jọ sí. ó ti rán mi létí nǹkan burúkú kọ́lọ́n má jà ríru ẹ̀ mọ̀ kọ́lọ́n ṣẹ́rú ẹ̀ mọ́ kọ́lọ́n rọ baálẹ̀ lójú ni o ìṣẹ̀lẹ̀ mú bá. àmọ́ ìyá mi hmm? ìyàwó baálẹ̀ hmm? èmi mọ̀ pa Adébọ̀ Adébọ̀. Kí lè dá ẹ lójú pé ọ̀rọ̀ tó ń sọ fún mi òótọ́ ọ̀rọ̀ ni kì í ṣe pé kí ló ń parọ́. Ah, ah, bó ṣe bá máa parọ́, báwo ló ṣe ń béèrè ọ̀rọ̀ báyìí? Ọ̀rọ̀ tí mo mọ̀ wípé bó ṣe rí gangan nìyẹn tí mo gbé wá fún ẹ. Ní ohun tó fi ẹnu ara ẹ̀ sọ fún mi. Ṣé màá tún máa parọ́ mọ́mọ bíbí inú mi ni? Ẹ́ èmi kàn fẹ́ sọ fún ẹ pé kò lè mọ̀ wípé apààyàn lọ́mọ mi ni. Imú mà o ní débọ́lá tó jẹ́ pé gbogbo ìlú ń wárí fún ni hmm. débọ́lá tá a mọ̀ léèyàn gidi láàrin ìlú hmm. àtọmọdé àtàgbà ló ń gbóṣùbọ káre fún un pé ọmọ nì ọmọ tán. Hmm. Ah, imú ní ká lóòótọ́ kò jẹ́ ká gbóòórùn àṣebí bó o bá ti ń lọ bó o ṣe sọ fún mi kí n lè lè balẹ̀ lọ ni kí n lọ fi tó balẹ̀ náà létí pé tó a ti mọ bí ikú ìyàwó yín. Ah, ah! irú ọ̀rọ̀ wo nìyẹn baálẹ̀ báwo nígbà tí mo wá sọ ọ̀rọ̀ fún ẹ ọ̀rọ̀ ń gbé mi inú mi ò rí bí ṣé sí mo wá rí wípé ọ̀rẹ́ mi tímọ́tímọ́ yìí ni mo lè sọ fún mo wá sọ̀rọ̀ fún ẹ wá ló ń gbé lọ sọ́dọ̀ baálẹ̀. Eh, bó ṣe sọ fún mi náà ni mo ní kí n ṣàgbékalẹ̀ fún baálẹ̀. ẹ má ṣe. kí n má ṣe. Eh, nǹkan tó ń sọ ni pé kí n má sọ lójú baálẹ̀. má sọ. kí n má sọ lójú ẹni kankan. ìní sọ. ò ní sọ. ìní sọ. ò ní sọ. ìní sọ. tó rẹ́nu ẹ̀ ò bo. kó lè dẹ̀ lójú ògùn rẹ̀. ògùn dà ìnira. ọ̀rẹ́ mi kí ni mo gbọ́ tó sọ yìí. Ah. ọlọ́run ọba mi o ọ̀rọ̀ tó sọ lẹ́yìn sọ̀rọ̀ kékeré o ní tó tó bá ń lọ́kọ rẹ̀ ṣe ọ̀rẹ́ mi ṣé o ti wá rí o ti wá ṣẹlẹ̀ báyìí o ò gbúdọ̀ sọ fẹ́ dọ ọlọ́run alààyè kankan pàápàá jùlọ baálẹ̀ bí baálẹ̀ báyìí gbọ́ ìdájọ́ kú ní fọ́kọ rẹ o. ìdí nìyẹn tọkàn mi ò ṣe dè nígbà tọkọ ọ̀yàn ṣàdúró nǹkan bẹ́ẹ̀ yẹn fọ́dún tó ti pẹ́ tó sì fi sínú tó sọ fún mi tó fi ṣòkú òru ẹ̀rù ń bà mí rádékẹ́. ṣó ti rí ẹ káyà gbẹ́lẹ̀ báyìí kárí mọ́ òkú òru yẹn gan-an ni ká fi ṣe lẹ́yìn èmi tó ti sọ fún wọn bẹ́ẹ̀ nìkan kan sọ mọ́ o. mi ì bẹ́yàn kankan sọ àmọ́ nǹkan tí mò ń sọ ni pé ẹ̀rù ń bà mí bó bá dijọ́ kan tó bá mórí olúwẹ̀ tó sọ mọ́lẹ̀ àfi gbì tíyàn gbàgbẹ́ tíyàn gbọ̀run lọ a bá ní ẹ ó ṣèṣì náà ni a wá ṣe lóko bó ṣe ṣe tìyàwó baálẹ̀ lóko òru rárá o ẹ jẹ́ máa bá tèmi lọ báyìí. wọ́ ọ̀rẹ́ mi sùúrù lọ̀rọ̀ ìgbà o a gbọ́dọ̀ kọjú tu lú ọ̀ràn o lẹ́yìn èmi tó dẹ̀ ti bá sọ yìí o ò gbọ́dọ̀ bẹ́ẹ̀ nìkan kan sọmọ o ká rọra bò mọ́ bẹ́ẹ̀ ká ṣe lóko òru kẹ́dọ̀ ọlọ́run alààyè kọ́kọ́ má bá wa gbọ́ mọ́ ó o. ó Ah! olórí ibú lọkùnrin wọn o olórí ibú ni o ṣé yẹ kó ṣe irú tó tó bá wọn ó tún wá bò mọ́ kò jẹ́ dé àká yẹ níbi tó bá wà. ẹ ránṣẹ́ fọṣọ o ọlọ́ṣẹ́ yín náà dé o ẹ ránṣẹ́ fọṣọ o ẹ ránṣẹ́ fọṣọ o ọlọ́ṣẹ yín náà dé o ẹ ránṣẹ́ fún. mo bí ọlọ́ṣẹ. ìyá wọn ẹ káàárọ̀ adúpẹ́ fọlọ́run. sáfọwọ́ mi jíṣẹ́ fún ọ lánàá. bẹ́ẹ̀ni ìyá wa ọ̀nà òsì mi gbọ́ owó ní o. àmì àmì. eyín kan náà ni gbèsè ní tí yàrá ti san báyìí kò ti kan kó bẹ́ẹ̀ lọ. ẹ ṣe ìyá wa àmọ́ ìyá wa báwo sì lọ rẹ yìn mo wá wọn lọ́lé tó ẹ̀mẹ́ta mi ò bá wọn lé ṣé wọ́n fẹ́ bá mi rajà mọ́ ni yọ̀bọ̀ ọ̀rà nígbà tó bá ẹ kò yí ibẹ̀ bí ẹ̀mẹrin àbẹ́ ẹ̀ márùn ìyún tó yẹ pé dáadáa ní báàkì rí tẹ́pẹ́ tí ń ṣí ò farahàn ṣé bí olórí burúkú ó ọ̀rọ̀ ṣe sàn fìtílà àfi tí iná bá kú mo ti mú àwo yàyà méjì lórí rẹ̀ mọ́ ọ lọ ó bá ń darí bọ̀ ń rọlẹ̀ ń fún ọ lówó gbogbo ohun tí ń lọ ló fẹ́ mọ̀ pé rí kèké náà torí rúgúdú máa pò yí bẹ̀ lẹ́ẹ̀mẹwàá. màmá látìgbà tí mo ti ń mẹ́mu yìí ojú ò ta mí àkójú máa ta mí orí ní ta mí. orí òṣèlú máa ta ọ àti pé ṣe ló ń tọrọ mu ìwọ náà gbòdìdì kankan kó tó mú délẹ̀ ojú ò ta ọ ọpọlọ rẹ gan-an yóò ta ọ sí pẹ̀lú. debola ẹmu yá yìí dáa púpọ̀ fẹ́ràn ẹ jù. ẹ èrè mọ́ wa bí jẹta. Hmm? èmi àrẹ̀mú ni. tí màá kú sí rẹ. ó ìkú nígbà tí wọ́n ba ẹ̀rọ ọ̀pá ilé bàbá rẹ̀ ó gbìtà. àrẹ̀mú tí ó èjókòó èjókòó jáì. èwo nu àrẹ̀mú mọ́ ọbọ̀ báyìí ni. àjẹgbọ́n ọ̀gá wa mú kọ́. ọbẹ̀ ẹni sùn lọ́wọ́ àrẹ̀mú tí ó ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀kọ́ hmm? kọsán ọmọ ìkéde alátẹnujẹ. ó ti ṣẹlẹ̀ o kí ló tún ṣẹlẹ̀ baálẹ̀ ti yan gbogbo àwọn ẹ̀ṣọ́ kan máa wá ìkéré ah, ẹ kí ni ẹ pé mo ṣe ah, ọ̀rọ̀ ayàwó ìyàwó baálẹ̀ ah, mo hmm, hmm, hmm. fara balẹ̀ mo ti gbọ́ nta máa ṣe wà wèrè. bàbá kí ló ń sọ mẹ́ ọ̀rẹ́. dájúdájú ọpọlọ ń ta ọ kí ni tiẹ̀ pẹ̀lú yẹn ẹ̀yin ọmọdé báyìí tá a bá ti ń bá yín jókòó báyìí ẹ̀ má mẹ́gbẹ́ yín níranù. ẹ̀hún ìyá a ti mẹ́mu tí a wá gba ha yín. ẹ owó ha. ọ̀rẹ́ alábàásọ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́ ṣì wá lẹ́yìn ẹni ọ̀rẹ́ ṣì wá wọ́n mi lọ́rọ̀ kí ló ṣẹlẹ̀ tó wọ́n dàgbà. lọ wọ́n ti pààyàn sẹ́gbẹ́. ọ̀rẹ́ ṣì wá tí kì í ṣọ̀rẹ́ òjò ọ̀rẹ́ ṣì wá tí kì í ṣọ̀rẹ́ òjò ìmùlẹ̀ ọ̀rẹ́ ó alábàásán ìmùlẹ̀ ọ̀rẹ́ ó ńlọrọ ńlọrọ àwọn tí wọ́n pàyàwó balẹ̀ ńlọrọ ńlọrọ èmi kí mo pàyàwó balẹ̀ o balẹ̀ ló pàyàwó balẹ̀ o. ọ̀rẹ́ ṣì wá ó dákalẹ̀ sọ fóró wọn torí pé a ò ní ìbàdàn. awu káròdò àsùnkúrẹ́ aláàlẹ́ fẹ́ mọ ọ̀rẹ́ mi Démọ́lá. mọ bínú ọ̀rẹ́ mi iṣẹ́ kì í ṣe ní gbàǹdúró mẹbí mi náà ló ti rí yìí ká máa lọ bẹ̀rẹ̀ lọ. wóró wóró wóró wóró wóró máa pàyàwó bá dẹ wóró. ẹ jáde àbí. ìwọ ọmọ mi débọlá ọ̀dọ́ yẹn mọ̀ gbọ̀ngàn mọ́rọ̀jọ́ ìyàwó baálẹ̀ ìmìmọ̀pá ẹ̀ mọ́lá mo ti tọdún díẹ̀ ìyàwó lé oríṣiríṣi ẹ jáde tó ẹ bá ti ń lọ ìwọ sọ fálára tí wọ́n bá padà wojú mi débọ́lá èmi kọ́ sọ fájèrò èmi mọ pàyàwó baálẹ̀ báyìí kọ́ ọmọ gbà ibi kọ́. báyìí wọ́n sọ fọwọ́rọ̀ gan àga ẹ wá sọ fálára àtàjèrè gbogbo olú gbèdébọ́lá lọ́pàyàwó balẹ̀ bẹ́ẹ̀ bá jíṣẹ́. ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́ ìṣọ̀rẹ́ ojú àwọn tó àpàyàwó balẹ̀ wóró wóró. báwo ló ṣe wá jẹ́ gbogbo àwọn tó bá ti wá lórúkọ olùlàyé máa mú báyìí. òun ni òun lára yìí ti pa kádàrá àjàgbá hàn lẹ́ni tí gbogbo òru mọ̀ kárí tó lọ́rọ̀ tó lókìkí láyé ti pa kádàrá ẹ̀dá ah, ayé ò ní ru wa mú o ọ̀rẹ́ mi dá máa lọ bí à ń lọ. Ah, àníkẹ́ jẹ́gbẹ́ ló bá mi ta. ẹ dákun ẹ wo òun gba yín láìsí pé ẹ mọ iye ẹ fi ibẹ̀ wọ́n rò mí lẹ́jọ́ òjẹ́. ọ̀rẹ́ mi ò bá rí páíkó láàárọ̀ yìí ṣé páíkó àmàmà. sáfẹ́jọ́ àmàmà ni páíkó kan náà páíkó tó ń wá bí wàá rajà ṣé rí jẹ́jẹ́ ni wàhálà ń lọ jẹ máa ń fa o páíkó rajà lọ́wọ́ mi kò sanwó ó tún wá rajà lọ́wọ́ àwọn ọmọ mi kò sanwó ṣó fẹ́ rán mi padà sílé lórí òru gbọ́múlé láńtà tí mo gbọ́jà yìí. kí ló tó wá gala rẹ̀ báyìí ìjọba tí wọn ti rà tó ti fún ẹ lówó yọmọ ẹ lọ́rọ̀ jọ fún. àjọmọ yín ni. ní kéde. ṣé àjọmọ yín ni kò lè ṣe o kò lè ṣe o èrò tá gbà lórí mi kò lè ṣe ọlọ́run máa bá mi pa yín lẹ́nu mọ́ ni ẹ lè gbagbá lórí mi èyí tí mo tà yí àtàjèrè ni àtàjèrè ni o. ẹ jọ ó ṣe wáá dùnkó ṣe wáá dọ̀tẹ̀. ó dọ̀tẹ̀ tó rà bèrè pákó onísáfẹ́jọ́ àmàmà ni ẹ jọ o ẹ jọ o ẹ jọ o owó olówó ni o mi ò rírú eléyìí rí alábọ̀dé oh. alábọ̀dé ni ẹ ọmọ ẹ̀ bára yín sọ̀rọ̀. ìfọwọ́sọ̀kọ̀ ẹ̀jẹ̀ á gbọ́ràn ẹ̀yin nìkan kọ́ lẹ̀ ń bẹ́nu ìfọ̀ ẹ̀jẹ̀ á gbọ́ràn. o ariwo náà ni. wóró wóró èmi tí mo pàyàwó bá lẹ. ẹ̀yàn náà ni ibi ẹ̀yàn gan-an ló ti bẹ̀rẹ̀ ìyàwó balẹ̀ èmi mo pa. mo àbí amọ̀. mo pa ń dúró ń sì fún mọ́jèlé mo kàn ta ń pẹ́pẹ́ lórí mu. ó máa rò. gbé mu ẹ̀ wá jẹ́ ń ta. èmi kẹ ìṣẹ̀dá mi kọ̀ ìṣẹ̀dá mi ò gbàbọ̀dè. n ó ó máa rò. n ó ó rò. kọjá èrò kòrò. ó èmi tí mo pàyàwó bá lè rẹ ìwòrò. ìyá jíbìkẹ́ kí ló dé. bábí amọ nìwọ náà. àgbẹ̀ àgbà nìwọ náà. tó tó ṣe báyìí. tí mo fi ń ṣe bí ìwèrè tí mi fi mọ ohun tí mi sọ èèyàn pọ̀ dídí èèyàn édídí èèyàn. iṣẹ́ òmùrákùnrin yẹn ni iyún dáadáa mà ní débọ́là àwọn hmm. fèsì ni orí báyìí tẹ́lẹ̀. ọ̀rẹ́ èèyàn ọlọ́run èèyàn dáadáa mà ní débọ́là èèyàn dáadáa mà ní débọ́là èèyàn náà ń pààyàn sí i ó náà ń máa máa rò lọ máa rò ó máa rò ah, ah. kú ni àwọn olórí burúkú àwọn ọ̀tẹ̀ ní òtí ẹ̀dá kò fẹ́ bá mi lọ́wọ́ mu mo ń lọlé àwọn tí mo jí rí dẹ̀ ní ọjà mo rò ó máa rò kú ni o. Ah, tí n bá gbọ́ ẹ dáadáa ohun tó ń sọ fún gbogbo ìlú ń sìn ni pé àgbọ̀nà tí débọ́lá ọ̀rẹ́ ẹ ní òun ló fa kọ́tọ̀kọ́tọ̀ tó sọ tó fi sọ pé òun ló ń pa ìyàwó èmi balẹ̀. bẹ́ẹ̀ ni balẹ̀ bẹ́ẹ̀ ni ta ń bí débọ́lá da ta ni bàbá ẹ̀ ta ni ìyá ẹ̀ ńlẹ̀ yìí tó máa sọ pé òun pa odidi ìyàwó balẹ̀ lù àgbọ̀nà tó mu ni òun nǹkan tó ṣe é nìyẹn ẹ dẹ̀ máa wo ẹ̀ẹ́dẹ́bọ́n láàrin ìlú yìí kò sẹ́ni tí ò fẹ́ràn ẹ̀ ọmọdé fẹ́ràn ẹ̀ àgbà fẹ́ràn ẹ̀ arúgbó fẹ́ràn ẹ̀ ọmọ kékeré fẹ́ràn ẹ̀ torí bó ṣe máa ń ṣe sílùú ni bó ṣe ń ṣe sáwọn èèyàn ni. ọjọ́ sọ fọ́ọ̀rọ̀ pé kí ló fẹ́ pàwọ́ àti àyà àbádẹ́kù igi mú jìnnà sórí ó jìnnà gan. bó tiẹ̀ jẹ́ pé mi ò mọ ọmọ tó ń pè ní bọ́lá yẹn dáadáa ṣùgbọ́n ìròyìn ẹ̀ tí mò ń gbọ́ inú mi dùn sí i wọn ló máa ń ṣe dáadáa láròó kó máa ń ṣàánú àwọn èèyàn so yẹn náà lè náà ṣe wá wò pé à ah, kí ló lè ṣẹlẹ̀ ó tó di pé ìlú design láti fìyà jẹ ọgbà ká má lọ fìyà jẹ aláìṣẹ o òun ni mo ṣe kọ́kọ́ wò pé àbí kí lè rí ẹ̀yìn ìlú. balẹ̀ ọkọ lù ṣé ẹ̀rọ ọmọdé bọ́lá yìí ìjọ tí mo ti ń gbọ́rọ̀ ẹ̀mí ìgbà burú ah, ìyẹn ló wá fi mi náà ní kàyéfì tó rú mi lójú balẹ̀ ẹ bá jẹ́ ká ṣe sùúrù o ká ṣèwádìí ohun gbogbo dáadáa ká tó fìyà jẹ aláìṣẹ̀ o kó má láti pẹ́ni tí ò jẹ́ kó má láti jẹ́ àmọ́jú o àbílẹ̀ o. ọkọ ìlú ọ̀rọ̀ ní balógun sọ ò àmọ́ èmi ò tiẹ̀ mọ̀ kó rẹ̀ tó ó rẹ̀ bẹ́ẹ̀ ni ṣé mo kó rẹ̀ díẹ̀ torí ah Débọ́lá bí lọ síwájú ṣe máa wà nílùú bí èèyàn ṣe máa rí ṣe kò sẹ́ni tó bá ràn lọ́wọ́ dọ́dọ̀ ẹ̀ tí ó máa bẹ́kú kúrò lọ́dọ̀ ẹ̀ ọmọ dáadáa ni. ìwọ náà tó mọ̀ nílẹ̀ àmọ́ ó ṣe wá lóore torí ìyá ìlú wa sọ fún mi ó jẹ́ kí èmi náà wà á gbàgbọ́ àmọ́ ìwà mọ̀ pé ó rẹ̀ dé bọ́lá díẹ̀. ìyá wa ó rẹ̀ gan ni kì í ṣe díẹ̀ kékeré ṣe ni mo pè ńgbà tí àìsàn yẹn bẹ̀rẹ̀ bí ibà la pè bàtí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ kọ́tọ̀kọ́tọ̀ ó ti sọ ó ti lọ́jọ́ kan pé ọmọ àlè ni mí pé òun mọ ìyá tó bí mi pé ìyá tó bí mi kọ́ ni ìyá mi ah. bẹ́ẹ̀ ni bàtí wọ́n bẹ̀rẹ̀ sí máa sọ gbé ìyá pé àtọ̀ ah, kí ni ìtìjásíbò mi nìyẹn ilé la tì í mọ́ tẹ́lẹ̀ tààrà ń tọ́jú ẹ̀ ń bẹ̀ àfi para ló bọ́ ta amúlẹ̀ sí ń wò pé bóyá lé ní o báyọ̀ bí ọlọ́run bá fún wa láàyè o ká gbọ́dọ̀ tẹ̀sí máa tọ́jú ẹ̀ káyọ̀ lè yá ọlọ́run bá fún wa láàyè. ẹ má fi ń jáfara. inú mi dùn pé àti ìyàjà láìṣẹ̀ ibi tí ọ̀rọ̀ dẹ̀ ti wá gbọ̀ngàn ìbẹ̀rẹ̀ láti gbọ́ ìtorí ẹ̀rùn gbọ̀ngàn ló wá sọ fún mi pé wọ́n ní kíní kan yẹn. mi wá rò pé bí mo ṣe ń bínú tó mi ò fi ìyàjà láìṣẹ̀ ah! torí orí yẹyẹ ní mògùn àìṣe ló pọ̀. ẹ wo ẹ tètè gbé lọ tẹ́lẹ̀ ti fẹ́ wo yẹn á lè fún lálàáfíà. ẹ̀yin náà wà ní firú ẹ̀gbá ẹ̀pẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ló fẹ́ni bọ́lá ló ká ṣe. ṣé n gbọ́dọ̀ ti dẹnu. ó ti ráyè ní. àwa rí pa láìṣẹ̀ lábìyà jẹ́ láyẹ̀ tó máa jẹ́ pé kí ọ̀rọ̀ wa wó sí. kò sí tó fẹ́ wọ́n sí bàbí nu o ìyẹn náà ṣe máa sọ pé orí yeye ni mo gbà ẹ̀jẹ̀ ló pọ̀ bẹ́ẹ̀ rárá ó lè o. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́ sórí láyé ọlọ́run fẹ́ kó mọ̀ yìí pé dídí ọ̀rẹ́ nǹkan ni ọ̀rẹ́ burúkú hàn rẹ mi wà hàn ṣe fàṣírí hàn ọ́n kọ́ má ti lè màṣírí rẹ báyìí kílẹ̀ tó ṣú bí ìgbà tó pọn lóńgó sáyé ni tó ti yé ọ̀rẹ́ gidi lélẹ́yìí o kó wàá gbọ́ mi dáadáa o ìyàwó bá lè kú àsìkò rẹ̀ ti tó ní o àmọ́ kẹ́dà bá máa lọ pa ní sábàbí inú ìṣẹ̀lẹ̀ yìí o ọlọ́run kò fẹ́ kó mọ̀ pé ọ̀rẹ́ rẹ̀ aláṣìírí ni ìṣọ̀rẹ́ burúkú. ẹ ṣeun bàbá àgbà ò ní tán lórílẹ̀ a ó máa rí yín bá òye ti wá yé mi báyìí kó lóhùn kó má jẹ́ àárín àrìnfẹsẹ̀ sí ká sì má rogun alákòóbá ó ti wá yé mi yéké yéké. ẹ hmm. ṣé wàá rí bí ó yẹ sí ẹ máa fẹ́ kó o fi òye kó tó fi tẹ̀lé òun ìyá rẹ èyí ṣe yàn burúkú o ìyàwó rẹ kẹ̀dẹ̀rẹ̀ èyí ṣe yàn bí o àmọ́ kádàrá olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọn ẹlòmíràn wà kádàrá yóò gbé wáyé mo rò pé ìyá rẹ rè má jẹ́ aláṣìírí rẹ o ẹlòmíràn kẹ̀dẹ̀rẹ̀ ìyàwó rẹ rè má jẹ́ aláṣìírí rẹ mọ̀kádàrá ti rẹ ó fi wọn gbangba wípé ọ̀rẹ́ rẹ wọn aláṣìírí rẹ ni wọn lọ́n fẹ́ kó rí mo ti rí yẹn pé ọ̀rẹ́ gidi ó ṣe wà jọ̀rọ̀ mi yẹ mo máa fẹ́ sọ fún ẹ nísìn mo lè wí pé kọ́rẹ́rẹ́ bá ń lọ òyìn ní tẹ̀lé o ìwà ṣì wà lọ́dọ̀ mi líbí àṣìfara ṣoko náà kí gbogbo ń rùn lẹ̀ kó fi tán àmọ́ ẹ ti wà lámọ̀. àwọ̀ ẹ gan ni bàbá ẹ ṣeun gan ni a máa rí yín bá a máa rí yín bá inú ní dààmú àmọ́ inú ní dààmú ẹ ṣe gan ni kó àgbálẹ̀ wà. ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà ọ̀rẹ́ ṣì wà o ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà bomi fún mi bomi fún ọ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà alábàásàn ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wà ọ̀rẹ́ ṣì wà ẹni ọ̀rẹ́ ṣì wà ọ̀rẹ́ mi o alábàásọ ọ̀rẹ́ ṣì wà tí kì í ṣọ̀rẹ́ òjò ọ̀rẹ́ ṣì wà tí kì í ṣọ̀rẹ́ ẹnu ìmùlẹ̀ ọ̀rẹ́ o alábàásọ ìmùlẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ni. Para lẹ́ni ilẹ̀ kòkòrò tí ó da. ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣì wá ọ̀rẹ́. ó dákalẹ̀ sọ fóró wọn torí pé a ò ní bá dùn. ọ̀rẹ́.